وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أقول الحمد لله أفي يمين ولي lórí àwọn orin tí ọlọ́run wa nípa ojú ní ìmẹ́tàlọ́ ìlàtọ̀ ṣúra tí ẹ bá ń ka ìròyìn tọ́lọ̀ ń ṣe fún yín ẹ̀ lè mọ iye ẹ̀sán adúpẹ́ kọ́lọ́kù gba ọ̀pẹ́ wa ìtọ́ ajẹ́ ọgá orí náà ní Islam tí a ń ṣe yìí abẹ́lẹ́ ọba sanu mọ́tàlá tí ó túbọ̀ ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn náà fún wa tó pa wá lórí Islam. فكما ترى الشافعي محمد محمد صلى الله عليه وآله وسلم kí iṣẹ́ àti ìgẹ̀rẹ́ kí ó máa bá kí ó bá wọn ara lè rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá rí ìlànà tí wọ́n fi lẹ̀ fún wa àṣírà wa ní àpapọ̀ ọmọdé wa àti àgbà ọkùnrin àti obìnrin ní àdáyẹrí àwọn ọmọ ìyàwó alápọ̀lé tí ọlọ́run lò wọ́n ní sábàbí ìjókòó wa yìí tí wọ́n jẹ́ olùdarí ètò ìbánisọ̀rọ̀ láwùjọ wa èèyàn tó ti ẹ̀sìn kan ní ayé sọ̀rọ̀ ìpele muslim community àwọn tó máa ń ṣe agbátẹrù ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe máa fọ́nká àti ọlọ́ba sánú ọ̀tá alákọ̀ọ́sá ìgbàjọ fún yín ìlàkọ̀ọ́dẹ àwọn ṣẹ́kù mi títí ẹ̀kọ́ nídìí mi tó ń kọ́ ní ọmọ tí wọ́n ṣe ṣẹ́kù flexibil tí wọ́n ṣe rọ́ ètò ìdílísàì tó kárí gbogbo ọmọ ìyá pátá tí wọ́n gbé ètò ìdarí ọlọ́ba sánú ọ̀tá alákọ̀ọ́sá ìgbàjọ fún yín lẹ́sọ̀ọ́ وفي رواية السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Náà wọ́n jẹ́ pé yọ pé ní ìjókòó yìí ní ẹlẹ́ẹ̀kẹ́ wa rẹ̀ abẹ́rẹ́ ọ̀bàṣánú àtàlá kí wọ́n ti lókun. Kọ́lọ́wọ́ jẹ́ kí oṣù ètò dáadáa ní àwùjọ yìí àti ní gbogbo àyèkáyè tí wọ́n lé. Náà, ibi àfihàn ara wa létí ní èyí torí pé kò sí sáàsọ fún ẹ̀ tí wọ́n sọ fún wa ìrẹsì la fẹ́ ṣe fúnra wa. ọlọ́wọ́ sọ́nà ọ̀tọ̀ alá olùsọ fún akẹ́lẹ́ bàbá ké fa ìlà dé ìwà ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀lùmọ́ ìní. ilé ẹ̀mọ́ sọ́mọ̀ máa ṣe ìrẹsì fún wọn torí pé ìrẹsì a máa ṣe mùsùlùmí ní àǹfààní. ìtumọ̀ ẹni tó ẹjẹ́ pé ká fi gbọ́ tẹ́lẹ̀ náà ni ìtòkìdánilójú yóò tó jẹ́ kí àtúnlé fún ní àǹfààní. Ìtí àwọn obìnrin bára wa sọ̀rọ̀ yóò máa dá lórí ìtàn sí àtàwùbà. Àtàwùbà wọ́n fún ní ìròyìn kan ní ẹ̀ka pé túbá tí ó lágbára. Ọgbẹ́ká tó fún omi ní ìdílé Kùránì ṣe lò pé àtàwùbà tó nà sọ̀rọ̀. Ìtúbá tí ó mọ́ tí ó bá tẹ ọlọ́run bá ti máa ń wá tààlà tó bá mi. ilé ní àwọn fi bàrà wá sọ̀rọ̀. ọ̀rọ̀ yìí ó kó àwọn nǹkan kan sábẹ́. alákọ̀ọ́kọ́ ni tàríkù tàríkù tẹ́wùbà sí ìlọ́gàtà ìṣẹ̀lẹ̀ à. sábà ní àtẹ́wùbà tútú bá kí là ń pè bẹ́ẹ̀. torí pé Yorùbá gẹ̀rẹ́ lágbára àwọn náà lò. sábà ní túbá kí là ń pè nínú èdè lárúbá tó bá wá ọwọ́ kẹ́lẹ̀ nínú ẹ̀sìn wọn àtàbá nìyẹn tó bá kẹ́lẹ̀ àgbàlérò ẹ̀kẹ́jì ilé ni àìsẹ̀lẹ̀mọ́tò lẹ́sìn ètò ìṣìbíbò ha àwọn tó rọ̀ sí fòfà àwọn ẹgbọ́nà mi wà bá a bá tún lò ó jọ gbọ́nà pé atúbá náà ni wọ́n súnmọ́ra wọn hukumu tọ́wọ́ba ti wọ́n a sì bára kọba. Kí ni ìdájọ́ pé àjẹ̀túbà jẹ́ torí pé àwọn mùsùlùmí sábà ṣe ń ní ẹ̀sìn wa lára gbọdọ̀ mọ̀dájọ́ ẹ̀. Ipò wo ni ìtúbà wà jẹ́? Kí ni ipa sábà bí kí ló sọ dẹ̀ sọ pé ká túbà? Bákan náà, inú tí a tún mẹ́nu bàbí àsìkò bá gbà wá ذلك الله سبحانه وتعالى يحب التوبة ويقبلها ọlọ́ọ̀bọ̀ bá ìṣẹ́ ọlápútàwà òun náà nífẹ̀ẹ́ sí ìmọ̀ àtúbá tí ìmọ̀ àtúbá bára sí máa gbà lọ́wọ́ ìlú bákanáà àbọ̀wà fún sífàtò sọ́ọ̀lẹ̀ sí wàdá àbúgbọ̀ ìmọ̀ àtúbá yìí ni wọ́n pọ̀ lẹ́pọ̀lọpọ̀ ìtúbá fọ́lọ̀. Bákanáà ìṣòro tó táwọ̀bà. Àwọn mọ́jẹ̀mú ní ìtúbá tí ó jẹ́ ìtúbá tọ́lọ́ tẹ̀wọ́n gbà. Àwọn mọ́jẹ̀mú láàrin ní ara rẹ̀. Bákanáà àfáàrù táwọ̀bà àwọn orí pa rẹ̀. Tí ẹ bá jẹ́ tí wọ́n fẹ́ràn tẹ́lẹ̀ orí pa yóò rí. Bákanáà àwa ipò táwọ̀bà. Àwọn nǹkan tó lè máa kọjú tútú bá ẹni. lábẹ́ láti sọ múdàtò ìtìhá ìkan ọ̀bá yẹ pé ìtura ilé ìrọ̀fẹ́ onímọ̀ ẹ̀fáyà àwọn akẹ́kẹ́ wà àdígbà kan wà títura bá ṣẹlẹ̀ ńlẹ̀ tí ọlọ́ba sàánù àtàlá tí ò ní gbà. àwọn tí wọ́n là kalẹ̀ yìí mo fẹ́ kí amẹ́nu bàbá ọlọ́ba ṣẹ̀dá ọláyé ṣùgbọ́n tí a bá wọnú lọ mo lè mọ́ lè sọ bí mo ṣe tó ìtì kan síwájú bá ń kókó síwájú ló lẹ́tọ̀ọ́ kì í gbé mi ìtò àwọn ẹgbẹ́ ìfẹ́yìn kọ́nà àtúnṣe wa tààrà tí ó ṣe rọrùn. Nàmà tọ́wọ́bà ìtúbà kí là ń pẹ̀fẹ́. Tí lárúbọ́ bá sọ pé àtọ́wọ́bà tú ó ní ọ́ríṣi ìdí sọ̀rọ̀ ìsìnwá. Wọ́n lò wá látara gbólóhùn kẹta àmọ̀ sí táàbà táàbà tábà ní táàbà ìtumọ̀ náà ní pé rọ́jà à yẹ pé kéèyàn padà kó sẹ́rí padà níbi tí ń lọ àbí tí ń ṣe tẹ́lẹ̀ kó sẹ́rí padà wà ànáàbà kó yẹ́yìn padà ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá lọ. ṣùgbọ́n tábà bá wọn lórí ilé ẹgbẹ́ kò sí ìkọ̀ yìí tá à ń sọ nínú ẹ̀sìn. ó dé máa ń àti ìyẹn sọ pé ìyí ìdá ìyẹn nílé èdè ṣùgbọ́n tá a bá wá gbọ́wọ́ nú ẹ̀sìn tí wọ́n ń pè ní àtàwùbá náà tá a bá ní káàbá òun náà là ń pè ní táwùbátù òun ló di táwù ìpínlẹ̀ ní táwùbátù àbí ó jẹ́ àtàwù bọ́lá ń ṣe ròyìn ara rẹ̀ kọ́ọ̀bẹ̀lù táwù àbí kó jẹ́ mọ̀táà bọ́lá ń àwọn ẹni tó àyíká òyẹ̀ tó gbóná ìlànà ìmọ̀táà bá alẹ́pẹ̀ ní àtàwọ́bátú àwòmàtàbù àwòtàwò tẹ́tẹ̀ẹ̀ta yìí ló lò tuntun bá náà nínú ẹ̀sìn ìtabaníyàn túbá ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ṣe kò fẹ́ ní ìlú rákọ́tùlá àní bí wọ́n tẹ́ sọ ní ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹni tí ń jẹ́ túbá ní àròjúrú ní màásíyàtẹ̀ láàrín tààlà ìlà àtọ̀ kó wá padà sọ́dọ̀ ọlọ́run kó mọ ẹsẹ̀ lọ́lọ́. pé bọ́ ló ń ṣe tẹ́lẹ̀ ní òfẹ́ bọ́lẹ̀ wọn ń sìn náà. pé bíbí àdádálẹ̀ ní í ṣe tẹ́lẹ̀ ó wá sílẹ̀ ní tẹ̀lé súnmọ́ àlẹ́lú wa Muhammad sallallahu alaihi wa sallam. pé arọ́ ní pa tẹ́lẹ̀ ní ìmọ̀ ń sòótọ́. bóyá lè lọ́jà ní owó àpò lè lẹ̀ alẹ́ yìí ojú bá kákíyèsí tí wọ́n fi dé ẹni àròjú rí min ma'siyati Allahi ta'ala ila ta'atihi kéyẹ kúrò bí ìṣẹ́ náà kó lọ ibi tó kìí máa tẹ̀lé lọ ibi jẹ́ tó bá lọ. Táwa kí èsì tí ń ṣẹlẹ̀ láwùjọ wa báyẹ̀ bá láwọn tó bá àwọn tí rìtẹ́ǹtì ẹgbẹ́ agbẹ́yà sí rìtẹ́ǹtì tó ń bọ̀ Agbọ́wọ́ wípé ló padà sí ká tó lè gbà tó lọ àbí ọ̀nà. Wọ́n yẹ pé ní ó kó oúnjẹ ẹ̀ṣẹ̀ kan lọ bí ìní. Tó tọ́pọ̀lọpọ̀ yẹn lẹ́yìn wọn tó bá lọ sí ìgbésọ́ lọ ẹjẹ́ fún alápèjúwe. Ẹni tí ń fagbó, tí mo gbó, tí mo sí ẹ̀ṣẹ̀ ní àbí. Ó bá lọ sí ìrìfẹ́ òun mo gbó mọ́, òun òun tí mọ́, òun òun ṣe sì lẹ́mọ̀ ọ̀sà Ǹjẹ́ kí wọ́n lọ́wọ́ ṣe ẹ̀sìn wọn bá rán àtàwọn ìtìjẹgẹrẹ ní bá ń lu aago káàkiri àdúgbò. Iná pa níbi yìí sá lọ́mọ ọlọ́run. Ẹ dákun lórí kẹ́sì náà, ó kó ń bì kẹ́sì wọ́n ní ẹ̀sẹ̀ ní ìlọ́gbẹ́gbẹ́ni ló darí sí. Bẹ́ẹ̀ nínú àwọn Mùsùlùmí náà, ẹni tí ó kú lọ́nà ẹbí àṣẹ nílẹ̀ àwọn òṣìṣẹ́ yìí mọ́ níbẹ̀ wọ́n padà o. Ó lè pé ọ̀nà ẹ̀sẹ̀ mí náà ló padà sí. Kátó lè gbà pé yẹ kú bá àwọn òbí tó dé mọ́ àwọn òbí tó padà sí tó bá kúrò bí ẹ̀ṣẹ̀ tó wá lọ bí ìtẹ̀lé tọ́lọ́ tó lọ bí tọ́lọ́ ti rán nígbà mọ̀tẹ́mọ̀ ìyẹn làákòókò ẹ̀sẹ̀ òpé lé ìtúbá tó ní ọgbẹ́ tó bá ti ní ṣe lè ló ti bá lórí ẹ̀sìn tó pé ní jẹ́pẹ́ bí tó lọ tó wọ́n ti jù sí ó ti kúrò lọ pé lè nínú pọ́ìsì tó yẹ ká dì mú lábẹ́ ọ̀rọ̀ yìí ayẹ́pẹ́ ti ń jẹ́ túbá òun náà ní ká kúrò ń bí ẹ̀ṣẹ̀ ká lọ bí ìṣẹ̀lọ́ọ̀ ẹni tí ń parọ́ kó má parọ́ mọ́ kó má tòótọ́ ẹni tó ń jàǹbá látòjú rẹ̀ ń jàǹbá àdéhùn kó má jàǹbá àdéhùn mọ́ kó jẹ́ ẹni tó pé fún kàkán kó má bá àdéhùn ilé ẹni ẹ̀rá ni alóòótọ́ eléyìí òtúnba. náà àpèrè ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì onílẹ̀ alìkẹ̀lẹ́mọ́ tó lẹ́sìn ètò ṣùgbí ìwà àwòkọ̀rọ̀ nípò ha. àgbólóhùn kan wà tí ó jọ ìtúbá náà àbíkáṣẹ́ ẹ̀ ní ìtumọ̀ rẹ̀ súnmọ́ra tí ò bá súnra wọn tán. nínú rẹ̀ ní àìsèkèfà ìmọ̀ wá orí yìí àìsèkèfà ìmọ̀ wá orí yìí. torí pé ẹni tó ṣe nǹkan tí wọ́n orí yìí ìtàgbọ́ ilẹ̀ rẹ̀ fún ilẹ̀ ẹ̀fẹ́ fi nǹkan orílẹ̀ ẹ̀fẹ́ máa tẹ̀lé ọlọ́run ọba nìkìọ́lá. bákan náà àlìkìnnà ìṣẹ́rí fún bí ẹ̀ṣẹ̀ tí wọ́n padà sí ọ̀dọ̀ ọlọ́ kẹgbọ́n bàbá sọ́nà ọ̀tọ̀ aláàbílẹ̀ sọ fún àwọn sọ́tò súnmọ̀ ọlọ́niwà àníbò nílà ọ̀rọ̀ pípọ́ wà á sì lè mọ̀ ọ̀la ẹ̀ṣẹ́ rí ọ̀dọ̀ ọlọ́wọ̀ ọba yín wà á sì lè mọ̀ ọ̀la kẹ́ẹ̀sì kàfà fún àìkẹ́ tí ó ṣe lọ́dọ̀ ọlọ́wọ̀ ọba gbogbo tí ò bá ti bá tọ́lọ́wọ̀ ọba mú lórí ilẹ̀ lẹ́yìn náà fi ń yọ tuntun bá. àwọn fáwọn àti àwọn ìyàtọ̀ bí ẹ̀ka láàrin àlèsìtìfà wọ̀tẹ́wùbà bí àlèsìtìfà ìwà orílẹ̀ àti àtẹ́wùbà àti ìtúbà. wọ́n ní ìwà orílẹ̀ ìgbàmí wọn a máa ní ṣe pẹ̀lú ó máa jẹ́ bí àjọ àwọn àtíkè wọ́n pín orílẹ̀ mi ọmọ ẹ̀rẹ́ ọlọ́run ẹgbẹ́ náà ọmọ ẹ̀rẹ́ ti ọlọ́run àwọn ẹ̀rẹ́ ìgbà mẹ́rin á ti pínlẹ̀ ṣẹ́gbọ́ àtúnwò ilé lórí ṣùgbọ́n sáwọ́ bá ń tiẹ̀ lẹ́yìn bá rẹ̀ tí ọlọ́run borí sí wa a gbọ́dọ̀ tún fóun bí n tá ní ṣe iṣẹ́ tó gbọ́dọ̀ wá ń bẹ̀ gẹ́gẹ́ bá ti máa sọ fúnra wa sí abáde iwájú iṣẹ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ bákan náà nínú ìyàtọ̀ ni pé àtẹ̀sí fá yóò ti lábìrì làbáyà a lè wá forí ìfẹ́ lòmíì ìrọlọ́mọ́ta àbá forí jẹ lágbáyà tí ẹ bá nẹbí náà ṣe ń sọ ní ṣe máa ń sọ tí ẹ bá sin òkúta ṣe wá ní hadith Usman wọ́n jẹ́ ọba àná ó dá nẹbí àmọ́ sọ fún ọba sin òkúta pé ẹ̀sẹ̀ fi rú yẹ àfihàn ẹ̀wọ́ àforí ìfọmọ ìyá ayé tó kú wátàlù láwùn tẹ̀sílẹ̀ ẹ̀bẹ̀ náà ń kọ́mọ̀ ń fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ nígbà tó bá ń béèrè lọ́wọ́ ẹ̀ wà ìnà olè á yẹ àlù torí bí ẹ̀yin ti fẹ́ pàṣẹ dàbí ẹsẹ̀ gbé sínú kòtò náà àwọn tí wọ́n bèèrè ìjọwọ́ rẹ̀ dé ẹ̀wà fòrí ṣẹ̀ṣọ́. Bákan ànábì sọ lọ́rọ̀ rẹ̀ ń pẹ́ ní àwọn màláíkà wà máa wá fòrí ìbáwọn fòrí أستفلا القرآن مثلي ويستغفرون لمن في الأرض كان ملائكة ما وافوا الجفل أمام مسلمين سواء ilé ìfẹ́ yọ pé ní alẹ́ wákò àwákò ní ìfúnyàn ṣùgbọ́n àtọ́wà oní ọjà oúnjẹ ẹ̀sìn fún ara rẹ̀ à ní wá tọ́wà fún nínú àwọn ìyàtọ̀ tó wà ní àárín wọn rẹ̀ náà tí wọ́n ní ìdájọ́ káwà foríjì gẹ́mù lè sọ pé ogun tọ́wà mùsùlùmí bá ṣe làgbọ́dọ̀ mọ̀dájọ́ kí a wá àforíjì gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ ẹ̀yẹ ló jẹ́ fún wa. Tó kọ́ ọba sùpánù ọba àádá wọn náà ló pa wá láṣẹ gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ pé ká lọ wá forí ní kò sí ilé ẹnì kẹfẹ́ lẹ́nu wa ọlọ́dún wa túbú ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ̀yin mùmìnì gbogbo yín pátá ẹwà forí ìlọ̀ ọ̀dọ̀ ọlọ́run kẹ́lẹ̀ bá àlà ọlọ́ọ̀dẹ́ àwọn ẹgbẹ́ mi wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ tọrọ yẹn sẹ́nì kẹ́kọ́ wọ́n ṣe sẹ́nì kejì ṣùgbọ́n wà fún ní òǹkà ìwá ìṣúrákọ́ gbogbo wa pápá ọlọ́run pa láti ẹgbẹ́ wà túbù ìlọ̀wọ́ ìjẹ̀mí à ẹtú wà lọ ọ̀dọ́ ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́run ẹ máa wá àforíjì ẹ̀ṣẹ̀ yín lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin mòmìnì làálà kún tòkìlìṣọ́n kí ẹni jẹ́ni tí ó jẹ́rìí wájú ọlọ́run àlè náà mùsùlùmí kékeré rahmatullahi alayhi ni òkèrà tí ń jẹ́ àgbà olùbáyàn ó ní ọ̀rọ̀ tó lọ́dọ́ tó wà túbò ilẹ̀ ọgbà ìjẹ̀mí a ni wọ́n ni dá òhù láwú bí wọ́n fi ìmán fi àyàtẹ́yìn ẹni yàtọ́lọ ní ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ tún bá sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yìn àbáníta yìí yòó lẹ́hùn ilé ìjẹ́ ìtanijí wọ́n á fi àdàmùtẹ̀sálẹ̀ àmọ̀ ọlọ́run sì ṣe wá láti kátẹ̀lé àṣẹ òun yìí gbogbo ogun ipátá ni ẹ máa wá foríjì ẹgbọ́rọ̀ àforíjì ìkọ̀rẹ́ nìkan lẹ́nu wa mo ti bá ọ̀gá wí ló bá ọmọ ẹṣẹ́ wí mo ti bá bàbá wí ló bá ọmọ wí mo ti bá ọmọ kéwú ló bá àfáà wí tábà ọmọ sọ fún ọmọ kéwú kẹ́ máa wá foríjì àwọn ti kọjá wa rárá gbogbo yẹn pátá lọ́lọ́run pa látẹ̀ o lórí àwọn ànábì ọlọ láti padà máa sọ fún wa tàbá ní iwájú. ẹni ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ yìí ó jẹ́ apple adam stefani hammer ó fi wá láti ká tẹ̀lé àṣẹ ọlọ́run. bákan náà ọlọ́run ánì ọmọ ni yá ayọ̀ lẹ́dínà ẹ̀túgbà lọ́dọ̀ ọlọ́run ní túbà tó mọ́ tí ò ní ìrìnkẹ́kẹ́ tó yìí sọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run tó kọ́ aláṣẹ yìí gbogbo ẹ̀yìn mùsùlùmí pátápátá ẹ̀túbà lọ ní fi wá tó mọ́ alimọ́gùn kẹsẹ̀ rẹ̀ akọ́tọ̀lá àlẹ́ wọ́n ní àtọ́wàtò sọ̀rọ̀ nípapò mọ̀ ní àtúnjá àbìmọ̀ wọ́n ní ìtúgbà tó mọ́ lọ́lọ́pọ̀ wá láti ẹ̀rí bẹ́ẹ̀ ni à tí ó kọ̀ fún wa láti fi máa dé di ẹ̀ṣẹ̀ láti ṣe tí yóò lè gbé jùlẹ̀. ọlọ́ni ní ìtúbà yìí gbogbo wákà lọ túbà yìí. bákanáà pàtàlùmù ṣáàtà sáàrì gbogbo àṣẹ ètò kùdìẹ̀kùdìẹ̀ tó wà lára ẹni tí túbà tí ó lè gbẹ̀dá nù nígbà tó bá túbà ní túbà tó mọ̀ yìí ọ̀tẹ̀ jìmọ̀ ìhú ọ̀tẹ̀ tó ń kòhù a máa yàtọ̀ àtọ́rù mìíràn ti tààdà à. ìtúbà tó jẹ́ pé ní yóò kọjú èèyàn láti tún kọ̀ǹtínú níbi ìwà ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀ni ní ìtura ìṣe gbogbo aka tó balẹ̀. àwọn àṣẹ tó wọ́n pa wá yìí náà la ti mú jáde lábẹ́ ẹ̀fẹ́ àti ká tú bá ọ̀ràn yẹn ní lórí gbogbo wa. pẹ̀lú ọmọ ẹjọ́ gbogbo ọgbà ó ti àti ń bá ṣẹ̀ kí n tó tú bá àmì ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tó pẹ̀. ẹ tó bá lóun òwe tú bá gẹ ìwà mọ́tómọ́tó ni tó ń ríra rẹ̀ tán. gbogbo aláwọ̀ ìjẹ́ tí ó mọ̀ tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àdìkẹ́ ọlá ẹwọ bọ́lọ̀ fi parí ayé alákọ̀ọ́kọ́ pàtà fún anú asọ́tún náà ọlọ́nìlà alákọ̀ọ́kọ́ pẹ̀lẹ̀ fún ìfẹ́ẹ̀lẹ́ láàjẹ́rẹ̀ tó wá sọ lọ́gbẹ́ jẹ́rẹ̀ nínú wa tání onínáwọ́ òfẹ́ tí onínáwọ́ fún ọgbẹ́ jẹ́rẹ̀ ìgbọ́nà jẹ́ káàkiri nínú bá sì jẹ́rẹ̀ onírìnkájẹ́ tí ó jẹ́ ẹni tí ó mọ̀ tó bá sọ́dọ̀ ọlọ́run ọba àdìkẹ́ ọlá nínú hadithi tó gbà wá tí ṣe hadithi kúrú sí anábì ni ọlọ́ni yá ìbáàdì ẹ̀yin ẹrú mi ilẹ́kùn tòkùtì únẹ̀bì lẹ́yìn wà náà àti ọ̀sán àti òru lẹ́ndẹ́sẹ̀ lẹ́ńsàṣìṣe ẹ̀ńsàṣìṣe ìyíṣẹ́ inú mọ̀ká àṣìṣe lélẹ̀ ìbí ìgbẹ́tẹ̀ tẹ̀ nímọ̀ pàtì ṣe ni àìmọye tí kálukú ti ṣe láàárọ̀ yìí ọlọ́ni àpọ̀ fún àtòrú lẹ́yìn ṣe lọ wà ní àtìrò kòrò bàjẹ̀ ní a èmi ni ọba aláforí ti forí gbogbo ẹ̀ẹ́sẹ́ gini fásitì rú ní àfìrìlàpọ̀ ẹwà mi láláforí ẹ̀tú bá wá sọ́dọ̀ mi gẹ́gẹ́ bí wọ́n fún wa pé ìsìlì fáwọn àti táwọn ọmọ wọn lára wọn ẹ̀bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ láti orílẹ̀ ẹ̀tú wá ọdọ̀ ní áfẹ́rẹ̀ lákùn máa orílẹ̀ ilé ìtújá tẹ̀mí ọlọ́wọ́ ọ̀pọ̀ jí káàkiri tí ó lọ tí ó bá pé aláṣìṣe ni wá Àtòrú àpọ̀sán lẹ̀rún ṣe lọ́n lẹ́sàtí ṣe ẹ wá padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba yín ọba aláforíjì kò fi oríjì yìí. bákan náà ó wà ní hadithi mi tí alẹ́ ti dùnú máa ní kí yọ hadithi tírìmì yìí. alẹ́ wa ọ̀rọ̀ sọ́lá ní kúrò bá ní ádámà kàtọ́rọ̀. gbogbo ọmọ àlẹ́bí ádámà pátápátá la láti ṣe. gbogbo wa là ń tẹ́lọ̀ ẹni ọlọ́run lágbájá tí ẹ lè kéré ni àwọn àfá àwọn ẹjọ́ pé àwọn ànẹ́bí ọlọ́run gan kọ́ àǹfà àwọn ẹjọ́ pé màásùrù ni wọ́n ẹni tá a sọ níbi wọ́n níbi àṣìṣe ṣùgbọ́n wọ́n máa ń fọ́ láàrin ara pé àwọn àṣìṣe kéékèèké bẹ́ẹ̀ náà ní mọ̀ ń kọ́ tí ó kéré ẹni àkọsẹ́ni tó gbọ́n bí yìí ẹ̀wọ̀n bí bàbá náà kẹ́ ní ìyẹ́ fìrà lákàmọ́ àtàkọ́ dámọ̀ mi gbàǹbì kàwàmọ̀ àtàkàrà kọ́mọ̀ lè bá àforí ìyẹ́ nínú tí wọ́n náà ṣe síwájú àti tọ́pù mọ́ ẹ̀tí láwọn àṣìṣe ó lè kéré ó lè mọ́ ẹ̀tí sáàpù àwọn jẹ́ lè múmọ̀ ìgbọ́nà ìjẹ́ káwọn pé gbogbo ọmọ ẹ̀lẹ́bí Ádámù pátá láláti ṣe wà fẹ́rù kàtọ̀ ìyìn ẹ̀wálẹ̀ tó dáa jù nínú àwọn tó ń ṣàṣìṣe ó mẹ́rin àtàwà hùrù ẹni tí ó ṣàṣìṣe fẹ́ tó ti padà pé ah àṣìṣe lélẹ́yìn ọlọ́run mo túbá àwọn tó ga jù nínú àwọn ẹ̀dánù àdíjì ìwànà tí rìn nìdí eléjì tó ń jẹ́ pé ya pé ní gbogbo àlàáńsá ti ṣe àṣìṣe rẹ̀ ìdọ̀tí ni omi òṣìṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ lọ sí òṣìṣẹ́ pọ̀ kẹ́míkà kẹ́kọ̀ọ́ kọ́ láti fọ́ àfikà tí ó bá lọ ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlekè ọlá àìsẹ́ ìṣúgbàrí ọ̀rẹ́ yẹn ni lórí gbogbo mùsùlùmí ìlànà ìdíjẹ́ fi pa ọ́ látẹ́ nínú hadith al-azhar bin yasar al-musani anábi ní ayé ọ̀nà gbogbo ẹ̀yẹ èèyàn pátá túbú ila Allah ẹ̀tú bá lọ́dọ̀ ọlọ́run bá yóò àṣẹ́kálẹ́bí pa yí ó sì dédé ìtọ́lọ́run pa wá pé wà túbú ila Allah ìjẹ̀mí kò rí ti lọ́wọ́ rẹ̀ فإني أتوب إلى الله في اليوم مئة مرة أنا نجرب من fẹ́ẹ̀ṣẹ̀rí yìí máa máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run àdùnmọ̀ tó bá lọ́fọ́dọ̀ ọlọ́run bá ní nígbà ọgọ́rùn-ún 100 times kó lẹ́yẹ omi ní gbogbo ojoojúmọ́ ilé ìjẹnu abírí wà pé àti túbá jọ́rin èèyàn tó kẹpa lórí ẹnìkọ̀ọ̀kan wá alẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ kóhun ló ní àwọn ẹ̀dá ẹni tó mọ́ jù ẹgbọ́n wá garanti rẹ̀ pé o ti borí ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìdóse síwájú àti òmù ẹ̀ṣẹ̀ ìwà foríjì nígbà ọgọ́rùn-ún ìfúnbà lọ sí ọdọ̀ nígbà ọgọ́rùn-ún ojúmọ́ ìwọ́pọ̀ tọ̀rọ̀ ẹnu wà ń bẹ̀ tìròrí wà ń bẹ̀ tí múmú wà ń bẹ̀ tí bá nílò wà ń bẹ̀ tá à ń ṣe lọ tẹ́lẹ̀ ìbá wa ń rí báyìí àìlára gan-an láti ẹ̀lẹ́tọ̀ọ́ ká wà forí yìí gbàtẹ́ni tọ́lọ̀ ti garanti ẹ̀kọ́ ti forí yìí tí wà forí yìí tó báyìí a jẹ́ pé àwa gbọ́dọ̀ múra sọ́rọ̀ ara wa ẹ̀rẹ̀ agbọ́dọ̀ wà forí yìí torí pé nínú oníṣàwọn ọmọ ènìyàn ni pé àpé aláṣìṣe ni wá Bàbá aláwọ̀ á forí di ayé pé akẹ́ sọ fún apẹ́nu. À ń sọ gbọ́dọ̀ fún àwa mọ́ àwọn onídìí agbóríjì. Ànábì àwọn ọ̀sánlá ó bá lọ hadith àti òré ìra. Ànábì ní wàlẹ́bì náà sì nìyẹn bì. Ẹni tẹ́mi mi wà lọ́wọ́ ẹ̀mú fi búra lẹ́yìn ọlọ́run bá Allah. Lọ́wọ́lámú, lọ́wọ́lámú tó bí nìbù. Bẹ́ẹ̀ bá tẹ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá tó ṣe lọ tẹ́lẹ̀ yìí mọ́ ta àmì ṣe lọ làbá àbàwọ́ òbí kan ọlọ́ọ̀pọ̀ yìí kò lórílẹ̀ ẹgbẹ́ ìsọ̀pọ̀ ẹ̀ mọ́nu tó pẹ́ nu oníṣẹ́ ọmọ ènìyàn kan bí àníkẹ́ èèyàn ó ṣe lọ lọ́wọ́ fi ròyìn mọ̀lẹ́kà ní àná ọ̀tọ̀pọ̀ ẹ̀dá àwọn yàtọ̀ sí ti yé o láyé wọn àmọ́ àmọ́rọ̀ tọ́lọ́

lọ́wọ́lọ́ fúnbìnrin mù lẹ́ẹ̀bá tẹ́lọ́ tẹ́lẹ́ẹ̀tẹ́lọ́ làzáàbà wọ́n òbí mù ọlọ́wọ́ pé kò lórílẹ̀ wọ̀làjá àbẹ̀kọ́ mìí ọlọ́wọ́ táwọn ní ìwà látọwọ́ kẹ́yìn lọ pẹ́ ẹ̀tẹ́lẹ́ẹ̀tẹ́lọ́ rẹ̀ ẹ̀sìn mọ́tọ́ ọlọ́wọ́ kan ní ìwà yòmìnìbó wọ́n máa tẹ́lọ́ fàyẹ̀tẹ̀ kìró lọ́ha ọmọ wọn lọ́la forí bí fàyẹ̀ fèrè lápò ọlọ́sìn máa hadithi yóò ẹ̀kọ́rẹ́jì wa ká máa ṣe lọ ká máa ṣì gbọ́ ṣùgbọ́n sáré bíbí ilẹ̀ fún apẹ́ níṣẹ́ ọmọ ènìyàn ni pé olùṣe náà wà ní. ajẹ́ pé ibà mọ̀ pé ìfowópamọ́ àdáwọn anìkàṣẹ lọ láti mọ̀ pé ìṣẹ́ náà yẹ àbùkù ni ìdínkù ni ìjọ̀tí ni ìgbà tí mo kúrò dẹ̀mọ́ ìjọ́jọ́ rẹ̀ àbí òníjọ́ rẹ̀ yẹn ọ̀rẹ́ yẹn ni ó jẹ́ ajẹ́ pé ó kú mọ̀ sáwọ́ bá á ní wùdùrù Gbẹ̀gbẹ̀ ni ká máa wá ti wá rọ̀dọ̀ ọlọ́run. Àwọn ìdí nítorí pé níṣẹ́ wa kàṣẹ lọ́run wa ni. Ẹ̀kẹ́jì ní pé torí fọ́nà wa sọ́nà àtàlá, ó pa wọ́n láti pé túbò ilẹ̀ ọ̀gbá ìṣọ́wọ́ bá dá lẹ́sùn ọ̀hà. Wàtúbò ilẹ̀ ọ̀gbá jẹ̀míra ayé àti òmìnir. Àníbi kọ́ láṣẹ, yá ayé àti náà túbò ilẹ̀ ọ̀gbá. Ẹkú bá lọ̀dọ̀ ọlọ́run. Àwọn ìdílé, àníbi kọ́ láṣẹ. Lára ìdáyà tún ni pé àwọn nǹkan ìdọ̀tí ní jẹ́ fún wa àti gbọ́dọ̀ fọ́mọ́ torípé bá sọ wá bá dọ̀tí ààlè wọ́ jáde nígbàtà wá bá dọ̀tí àwa bá ṣe sáyẹn ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wa ń kọ́ ìjẹ̀ àdìsọ́kan wa ń kọ́ àwọn ọ̀dọ́ tó ti yí wa gbọ́dọ̀ láti fẹ́ kọ̀ tóbi ò lè fọ́ oní ò lè fọ́ ìtúbá iná láti fọ́ kájẹ́ ní tí ó mọ̀ wá ìtura lọ sí ọ̀dọ̀ ọmọ ọba sùpánà wọ̀tà àálá àwọn ìdọ̀tí tó bá ń yí wa lára àwọn tó ń dín wa kù tó ń bù wá kù eléyìí mọ́ bákanáà nínú ọkùnrin ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bá nífẹ̀ẹ́ ó jẹ́ tó mọ̀ tó bá Ajẹ́kẹ́ bá ti mọ̀ wá rẹ ní yóò máa ṣe tó tọ́, ó ti mọ̀ wá rà rẹ ní pé ọlọ́ ẹlẹ́sẹ̀ ní mí gbà mí lẹ̀. Gbé tí ẹ túbọ̀ ètò ọgbọ́n sáájú nínú bí ẹni tó ṣẹ̀ tó wá lè yẹ ṣe lẹ́sẹ̀ ẹni ẹlọ sí mọ́bí tó wà kò sí ìjẹ́mọ́. Àlúwọ̀ ọ̀gá léèwé tó ń káwọn ọmọ ọkọ̀ mẹ́ta jọ kó wọ́n ṣẹ̀ ìkẹ́ tí ń sọ púpọ̀ ẹjọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìkẹjìlẹ̀ oṣù fún ìkẹfà ó lè jú ti ẹ̀rọ ní ìkàwé ìdìmọ̀ lọ́wọ́ ẹ̀fọ́ ilé ìdìmọ̀ lẹ́tẹ̀ ṣùgbọ́n èyí tó dúró wọn ní òun òun òṣẹ òun ṣàgídí ọlọ́run bá fẹ́ ẹrú tó mọ̀ wà ara rẹ̀ rẹ̀ tó tún bá mọ̀ wà ara rẹ̀ níta ẹlẹ́sẹ̀ nílé ọlọ́run wa ọlọ́run bá sọ́nà látara ń yàn ara rẹ̀ oníkàwé ìbámu ọba tí máa ń forí ẹ̀ṣẹ̀ kí nínú wà ọba tó yẹ pé ní ìtúbá ẹni òun a máa gbà ẹni tó bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run bá lọ́wọ́ ó gbà ṣẹ̀dí ìdìlẹ̀ kan ọba tí yà rẹ̀ sì lè náà káàkiri báàrin ọlọ́wọ́ sọ́nà ọ̀tàrà ó ní ọ̀kọ́ ọ̀bìnrin ọba tí mọ̀ ń gbà tí ó bá lòun lẹ́yìn ẹ̀lú wá sọ pé ṣẹ̀dí ìdìlẹ̀ ìkọ̀ ìyàwó lé o ẹkí ẹ̀sá àwọn òròyìn mọ́ fẹ́ tẹ̀lé ra wọn ìṣúwọ́ pé tó bá tún bá ìtọ́ orin tí ní ìyà ọlọ́run ọba àlẹ́ṣẹ́ ọlá ẹgbẹ́ tó ọba tí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ alákòrí ìdí máa ń borí ìjìnì ni torí sígà tó lọ fi ló bẹ̀rù kò bá lága ní pé ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni tí máa ń forí ìjìnì ṣùgbọ́n pàdánù borí jì lẹ́mọ̀ nǹkan ẹni tó bá tó bá ní kì í sálágídí tó lè kí lòun ṣe tọ́lọ̀ tó àmọ̀ ìtúbá bá tó bá wà á nìyà tó ń ṣiṣẹ́ rẹ̀ ẹ̀ntọ́nù ló bà tó bá rẹ̀ bákanáà ọlọ́run subhanahu wa ta'ala ó tọ́ wọ́n yára rẹ̀ ní oṣù láti ṣíwọ́ ọlọ́run wà lẹ́nu ìyẹ́kọ̀ọ́bà lò sáwọn bàtà mi àìbáyàdẹ̀ òun ló bá tí mo ń gbà tó bá ẹrú tó bá tó wọ́n yá ọkọ̀ àǹtẹ̀yẹ ààrẹ ìfìmọ̀ ń ṣe àmójúkò bí àwọn àṣìṣe tí yẹn bá ṣe àìpé ní eléyìí ọlọ́run bá tó dá wa fi ń rin ilẹ̀ fún wa pé gbogbo bẹ́tẹ̀ rẹ bá ti wò ó rí tó bá tó bá wọn gbà torí pé wọn nínú ẹrú lọ wà tẹ́tẹ́rú wá tún bá tó fi àwọn àṣìṣe tí ń ṣe é lẹ̀ ọlọ́run kan gbà tó bá rẹ̀ ọlọ́tì fẹ́rẹ̀ ká tún bá kájẹ́ tí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ẹni tó rọ̀ tún wá lọ sọ́dọ̀ ọlọ́run nínú àǹfààní ẹ̀dùn ní àárí mahabata láàrin wọn ìwà rẹ̀ àárí ọmọ ọlọ́wọ́ wa àti ìfẹ́ tí ní sí wa ọlọ́ni inna Allaha yuhibbu tawwabin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ìfẹ́ ọlọ́run tí wọ́n wọn kẹ ìyọnu ayé lọ wọn báyé bá yọnu sí ẹkùn ní ìkọ́ ọdún nílé torí pé ilé ṣàìdá báyé sí fẹ́sì yọnu àbí olórí wà tí ó mọ̀ kọrin àwọn èèyàn láìpẹ́ torí ìyọnu ayé lẹ́nu mí wá kò wá tọ́lọ́ ẹlòmí lè mọ́ ṣe tí ó dá láwùjọ tó bá àwùjọ jẹ́ òun làwọn èèyàn ti gbà tiẹ̀ ìyọnu tèyẹnu ìfẹ́ tèyẹnu ṣùgbọ́n fẹ́ tọ́lọ́ tí wọ́n bá ti rárá nípa ẹni ìyọnu lélẹ̀ nínú ọ̀tọ́lọ́ wa nífẹ̀ẹ́ إن الله يحب التوابين ويحب المتطهرين Ọlọ́run nífẹ̀ẹ́ tí wọ́n tún bá, bákan ní àwọn tó máa ń ṣe àfọ̀mọ̀ àwọn tó máa ń mọ́ra wọn. Ó lè jẹ́ tọ̀hárá tó ṣèṣì yá, ó tọ̀hárá tó mààlẹ̀wì yá. Ó lè jẹ́ ó ń mọ́ra wọn ṣe gbogbo ẹ̀ náà lérò ẹni tí bá ń túbá torí ọkàn rẹ̀ ò ní dọ̀tí ọkàn rẹ̀ ó mọ̀ ẹ̀sìn tọ́nà ọba tọ́nà nífẹ̀ẹ́ ká jẹ́rú tí ó mọ̀ wá túbá tánà bá ń wá ìfẹ́ ọlọ́run lòdì mọ̀ pé ìfẹ́ tó wà ní tí ò ní tí ò ní mọ̀ wá kọ́nà nífẹ̀ẹ́ rún àìgbẹ́nu tí a mọ̀ ṣe ká mọ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́run títúbá ìkó mẹ́jẹ tẹnu lásán ọlọ́run títúbá wàá túbá wàá fi ẹ̀ṣẹ̀ tó ń ṣe ṣe ilẹ̀ pé ìdí jẹ́ ká ìtúbà lè ká sí ẹ̀sẹ̀ ilẹ̀ ká padà sọ́dọ̀ lọ. náà bákanáà lẹ́gbà àbúṣọ̀rọ̀ sọ́lá nínú hadithi alẹ́sìnkùnmáàlì alẹ́bìnrin lè láàyè àpọ̀ òbí káwọ́bà sí abúlé ọlọ́ọ̀bá a aláàbà ìrìnjìn ọ̀pọ̀dé àbọ́láhù fi áàrùn ìfàláàtì ìdúró bọ́lọ̀ wọn ní sanúfíkẹ́ yẹn tó bá ó dúró ìdúró arákùnrin kan lọ tó ń ṣe àjọjọ́ kan ó bá wọ́n lú ẹ̀ nínú ilẹ̀ pápá tí ó tẹ́lẹ̀ ọlọ́nkan níbẹ̀ nǹkan agún rẹ̀ tó gùn ó ti lọ òṣùgbó lórí nǹkan agún nǹkan agún bá tẹ́ lọ gbogbo tí ó jẹ tí ó mú ara nǹkan yìí náà ló wà kọ̀mọ́ ibi tí ó yà sí mọ́ ebi ń pa ìtí òjẹ́ sì lé làǹkúmí ẹ̀ ti gé lọ. Ọjọ́ ti pé gàrí rẹ̀ lọ ayọ̀ àjẹ̀dá tó ń lọ ọ̀hẹ́. Wọ́n fún ẹni bọ̀lá ayà sí báyìí. Olé ti wá rò fún pé ìdí kíkú ó bá wọn rí. Nígbà tí yóò tajú pa báyìí, sẹ́mi ti fẹ́ bọ́ lọ́rùn ẹ̀ bó ti rí àǹkúrú ẹ̀ tó ń bọ̀ pẹ̀lú gbogbo nǹkan ẹ̀lẹ́yìn ó dùnú níbi pé ó ti ọ̀rọ̀ sọ ó ní Allahumma anta abdi wa ana rabbuk ó ní ọlọ́run ọba rí ìwọlẹ̀ ẹrú mi èmi lọ́rùn ọba rẹ̀ alẹ́bi ni a sọ á mi ṣí ìjà ti fara ìdùnnú tó gbé ó sì sì sọ nítorí àníbi ajẹ́ kó yẹ pé ní ìdùnnú ọlọ́run tẹ́ni tí bá máa ń tú bá ó ju bá rákùnrin ti dùnnú jọ náà lọ. Ẹ̀rọ ìpájọ̀ fẹ́ kọ́lọ̀rọ̀ wa kó dún ẹdùnnú tó gbogbo aláfẹ́ ẹgbẹ́ tá a bá fẹ́ àjẹ́ tí ó máa tú bá ọ̀sọ́dọ̀ ọlọ́run ọba ìfẹ́ ọlá. Bákan náà ni àníbi àwọn ọ̀sán náà ojú oòrùn jẹ́ kó yàtọ̀ ní àdíjì ní láti dúró ṣe rẹ̀ pé àlọ́lọ́wọ́ ọba ọba tó ṣe tọ́ láti gà wá ní tàbá tó bá gbogbo bẹ́ẹ̀ wá ti wò ó ní tàbá ti já wọn mẹ́ alúgbà mùsùlùmí sọ́lá níbi àdíjì àbí àṣàárì wọ́n jẹ́ ẹ̀lọ́ àánú ọlọ́wọ́ tẹ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ ọba tó lọ́wọ́ ni àbí kì ń jẹ́ bóyá ọba tó lọ́wọ́ lọ́lọ́ agbọ́dọ̀ fi rí lẹ̀bẹ́ ó sì tẹ ọwọ́ gbogbo olówó ti wá rí tó lè kárí dérí tòyí ọ̀kan ọgbọ́dọ̀ gbà pé ọba táà ń tó ni ọba yìí sì máa ń tẹ ọwọ́ rẹ̀ lóru líyẹ tó wà mọ̀ sí ònà kẹni tó tẹ̀ lọ́sàn-án wọ́tọ́ parọ́ di ọjà rẹ̀ wọ́tọ́ sàbòsí wọ́tọ́ wòwò kúwò wọ́tọ́ sọ̀sọ́kúsọ ọlọ́run wà tẹ́wọ́ lálẹ́ mo lé sí ẹ̀kọ́ wa túbá kí n gbà túbá ẹ̀ ilé tó ń jẹ́ pé yára pé ní àríwò gbàràgbọ́rọ̀ máa túbá bákanáà wàyé tuntun yádà hù mí náà ọlọ́run bá tún tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án ní ẹ̀tún wa mọ̀ sí òǹlẹ́yìn kí ẹni tó tẹ̀ lóru náà ẹ̀bá òṣèré tẹ̀ lóru nígbà tí wọ́n sùn lọ́wọ́ àwọn kan lọ ń jálé onílé àwọn kan ṣàìdá káàkiri àdúgbò lóru ọlọ́run tó fẹ́ràn àwọn náà pé a mo tẹ́wọ́ pé a káwọn náà ṣe gíní kẹwa kẹwa àkùrọ̀ ọlọ́run tẹ́wọ́ lọ́sàn-án tó tẹ̀ lóru kó náà àkùrọ̀ gbogbo àwọn àhàdí ìtàmọ́ àti àwọn àyà tuta àtiwájú kò dá lórí ìkẹ́kẹ́ ti pé ní ọlọ́ ọba tó dá wa ọba tó ṣe tó láti gbà túbá wa ní bákan náà ó nífẹ̀ẹ́ kájẹ́ ni tí ó mọ̀ túbá ìtúbá ìkó ṣe díẹ̀ kámọ̀ túbá lọ́pọ̀lọpọ̀ inna Allaha yuhibbu tawwabin ẹ̀sìn mọ̀ túbá gan tó bá tẹ̀ ó mọ́ra rẹ̀ láláṣiṣẹ́ tó ti padà sọ́dọ̀ náà ilé nínú àwọn nǹkan tí ọlọ́gbà sọ́nà ọ̀tàlá tí ó ṣàdéhùn rẹ̀ sẹ́yìn tí bá máa tó bá kókà tó báyìí nínú àwọn agbẹ́rẹ̀ ọ̀rọ̀ wa oní ẹni pé ní àpáwòbà tó mi sífáàtì mọ̀mìnì afọ̀nìkì ìmọ̀ tó bá ìròyìn mọ̀mìnì gidi bàbá rí mọ̀mìnì gidi nínú báyìí lára ìgbẹ́ àìmọ̀ tó wà lọ́sọ́dọ̀ ọlọ́run ìròyìn àwọn èèyàn gidi torípa bá ńlá wa anábì adam ọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sàádá ó ní kí ó ti àwọn àṣìṣe kan adam ti tó bá lọ ọ̀dọ́ ọlọ́ni kọ adam mi rọ́pìnì kẹlẹ̀ mẹ́tẹ́ pàtàkì àwọn ọ̀rọ̀ kan wà tọ́lọ ní Adam tó kọ tó sọ nígbà tó bá ti ṣe ọlọ́dí forí sí kí lọ́rọ̀ náà lọ́lọ́ sọ fún ẹnu sọ́tùlọ̀ àárọ̀ ẹni Adam lọ́kọ́lọ̀ balẹ̀ bọ̀lámùnà àǹfòsànẹ́ ní ọmọdé wọ́n ní àmùtẹ̀ fẹ́rẹ̀ lánàá wọ́n fẹ̀rẹ̀ hàmùnà tọ́rọ̀ ọ̀bá sàmójúkò fún wa kọ́ oríjì wa kọ́ kẹwa láti kò lẹ́nìyàn nìkan sí àmọ́ bẹ́ẹ̀ nu ẹni òkú lórí ìtọ́lọ́ nu ádámù ó sì sọ ọlọ́ni pàtó àbà àlè ọlọ́sì gbàdúrà ìṣesí àwọn ẹni rí nu bàbá wa gẹ́ ti ìlànà ilé lẹ̀fẹ́ iná ọmọ mi ò ìlànà bẹ́ẹ̀ ti máa ní ojú rẹ̀ ọlọ́run bá nìjẹ́ bá bá ti ṣe. ẹ̀mọ̀ tó bá lọ sọ́nà ọlọ́run àlejò àwọn ọba nígbà táwọn kẹ̀kẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ó mọ́mọ́ nígbà tí ń lájà láàrin èèyàn méjì ló fẹ́ pẹ́ẹ́tì wọn ló lè sì í lẹ́yìn báyìí ló fi jálẹ̀ lókun wọn àkàtà òmùsà àṣàkọ́dọ̀ àlẹ́ ìbáṣe wọn lọ́fẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ṣe fún mi ọlọ́ni Musa kọ́kọ́ ní ilé ìdọ̀lá òtún náà a ọlọ́run sàmùsí fúnra rẹ̀ fàbẹ̀rẹ̀ lè foríjì ní ọgá faraba ọlọ́dún forí àwọn ènìyàn jẹ́ ní ìṣẹ́ ìṣẹ́ wọn ọlẹ́ ìbílẹ̀ tó jẹ́ tó ń tẹ́ lọ ọlọ́dún ayé kúrò ní ìlànà ẹ̀ka tẹ̀síkúrò rẹ̀ ádámà fàfádàdù ìlà ìbílẹ̀ ìta ábàwọ̀ tẹ̀síkà ọlọ́dún àpàwọn mẹ̀lẹ́kà láṣẹ ẹsẹ̀ bá fún ádámù gbogbo wọn ẹsẹ̀ láti àṣẹ ọlọ́run àyàfi ìbílẹ̀ ní ṣe ìṣù àbà olóòtàkúgbò ṣe wà sẹ́kìbàrọ̀ ó tún ṣagidi oríra rẹ̀ pa ó láti lọ ṣe báyìí àdá wà bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ ìtọ̀gbọ̀ púpọ̀ ọlọ́rẹ̀ ní tó dá látara yẹ̀pẹ̀ ní tó dá látara ní ìṣàgidi kò tó wá lọ́sọ́dọ̀ ọlọ́run kò bá náà láwọn ibi tó gbẹ̀yìn rẹ̀ bó ṣe tẹ̀ tí ò tún bá ẹ̀rù sọ nínú tó wà ní àkáàdé nílẹ̀ ní wà náà ti fi rí ṣùgbọ́n wa ẹni òun lọ tún bá òun wà nínú tí ò sí èméjì fi ádámù ní ẹ̀ẹ́kákọ̀ kájẹ tí ó mọ̀ fún bá. Bákan náà, wàtọ́wọ́ wa fún àwọn ọ̀tàálá tí ó yà wọn mọ̀mí gidi nínú sọ́tò táwọ̀bà tó kọ́ ti fi wájú náà ní pé àbá ìbò àwọn tó mọ̀ ń tún bá. Wọ́n ní àlàáfíìdùn láti mọ̀ ẹ̀sìn lọ. Àlàáfíìdùn tó wá mọ̀ ẹ̀dúpẹ́ fọ́lọ́. Àbá ìbò fáwọn wíwá tó àṣà ìlú níbi wọ́n ní sọ́mọ ń gbáwẹ̀ kọ́lọ̀ bákẹ́ sọ́mọ ń kóra tó bí àwọn nǹkan tí ó dá àwọ́ ìlú lè sá ìlú àwọn tí wọ́n máa ń kí n kọ́lọ̀ ọ̀bọ̀ wà ní fi ọlá àwọn ìròyìn òmìn ní gidi ni. àlẹ́ ìrú lè mi ní màálù náà àwọn ìròyìn òmìn gidi àwọn tó máa ń dáa ẹ̀wọ̀n ṣẹ́kùn ọmọ ìṣẹ̀kùn ìkọ́nà jẹ́ àríwọ̀ pẹ̀lú ilé ẹ̀dá látọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wọ́n lẹ́ni tí òwá tí wọ́n tó lè kó bẹ̀rẹ̀ tó bá lè kọ́rọ̀ ẹ̀ kọ́rọ̀ ẹ̀ látara kí nìyẹn lè pàṣẹ dáadáa pé dáadáa lọ ṣẹlẹ̀ ní torí pé báyìí wọ́n la gbọ́ lórí national bọ́ọ̀lù pé lábẹ́lẹ̀ ò sí wọlé ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ nínú ìròyìn mòmí ní káfẹ́ ìsinmi dáadáa àyẹ̀mọ́ ẹwọ́n yẹn lọ́sílá irú ìṣí àwọn ẹlẹ́tọ̀ pẹ́kàrẹ̀ ẹ máa tí ó wà ara àtìpé dáadáa ni wà náà hún alẹ́lẹ́mọ́kà àwọn tí wọ́n máa ń kọ́ ìbàjẹ́ irú ìmùsùlùmí nù kápọ̀ bàjẹ́ ìgbàkáríkà jẹ́ lẹ̀ sí atẹnumọ́ nígbà fáàrí ẹni kó jú ní ẹnu adákẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ sálẹ̀ wọ̀n bẹ́ẹ̀ òun yẹn lọ. Ojú ẹnu adákẹ́ èyí ló ń fún ní àpọ̀ máa ó lè lọ́pù kan ìlànà ìdí nínú ọ̀rọ̀ àmì ọ̀pọ̀ mú kárọ́ fọ́lì ìgbà yìí rò ní ẹni ẹni tó wá ní bàjẹ́ ó kọ́ ọ̀pọ̀ wọ́n mọ̀ lẹ́nu parọ́ ní múlẹ́gà ìdí òfin àti ọkọ̀ wọn lóyè wà lẹ́nu ní káàdì wọn tó bá ti dá láti ẹbí kan tó lágbára mẹ́wàá fọwọ́ kọ́ bàjẹ́ fàílà mùtẹ̀sẹ̀tẹ̀ àlejò ní àǹfààní àmì ẹ̀sẹ̀ kì í ọba lágbára fábìlì fáàmì kó fẹ́nu kọ́ àlejò ní lójú ẹnu adákẹ́ gbogbo ẹ̀ o àlejò kọ́ fẹ́nu kọ́ tó wá lójú ẹnu adákẹ́ wàá kàkọ́ àbíyèsí fàyílà àmì ẹ̀sẹ̀ kì tí ọba wa tó lágbára tẹnu fábì pọ́lìbì yóò àfọkọ̀tọ̀ ìbójú ẹnu adákẹ́ lè lọ́ọ́ bẹ̀yẹ díẹ̀ wọ́n dábọ̀ kọ̀ wáyé ká mọ̀ ti bàjẹ́ lẹ̀ gbogbo ààyè sákòmọ̀ láti káàkiri ìlú káàkiri mọ́tẹ́láṣí ẹ̀rẹ́ àpáwọn mùsùlùmí náà ni wọ́n mùsùlùmí náà ń gbà ìdálẹ̀ tó fún wọn ẹ̀mí káàkiri náà ni ẹ̀jù ní bàjẹ́ ẹ̀kọ́ ó dá bí kẹ́ kójọ sí bẹ̀rẹ̀ ìbàjẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ́ kí ẹ̀ẹ̀sọ fún wọn ilé àwọn tó máa ń tú bá lọ sọ́tọ̀ ọlọ́ jẹ́rọ ìròyìn ẹlẹ́ka mẹ́sẹ̀ẹ̀jì mélòó la ti ní lára ń bẹ̀ pẹ́pẹ́ ní aga pọ̀ láti ìjà pé àbí sí ìlú ká gbìyànjú ká gba gbogbo ẹ̀ kéjọ kàtó wa létí ọlọ́ni àbá ìhùn àwọn tó máa ń tú bá tó máa ń kó ojú ẹsẹ̀ àmì ẹ̀jẹ̀ tí wọ́n ti mọ̀ tó ń sọ fún ẹgbẹ́ àti Ilé ẹ̀jẹ̀ yìí rí bá ní bàbá alágbájá ẹgbẹ́ sábà bá wa bẹ̀ lọ́hùn kọ́lọ̀ kó ṣàánú wa. Ẹ̀fọ́ sílẹ̀ ẹ̀jẹ̀ sábà bá wa bẹ̀ lọ́hùn lẹ́nu gbogbo gbà. Bẹ́ẹ̀sì Nàìjá ẹjọ́ ń tanì. Ẹni tí yóò kó sínú ìròyìn òun ni mo ṣe báyìí, ọmọ ṣẹ̀ṣẹ̀ lẹ̀. Àlàáàdì yóò lọ jẹ́ olùsìn náà. Olùsìn náà. Kọ́ wa gbọ́ yóò pẹ̀lú ní wọ́n di tẹ̀sùbá tí ń fà láti jà àmú kó wọ́n ti jìlé fún mẹ́rin àyíwá kó wá jẹ wá lójú pé á ah, ah, láti jà àrùn olùsílọ̀ ni bàbá alágbájá ó tilẹ̀kùn mẹ́rí káàlọ́ ogun oòrùn rẹ̀ kí náà jẹ ìfàkùnbá wọn kí o gbogbo fún bí ìtò nípò kí olùsílọ̀ ìṣe bá wọn sábà bẹ̀rẹ̀ ní àlàábíjú ẹni tí ìsìnlọ̀ nílànà tọ́rọ̀ òfin rẹ̀ bí ìrìn ẹlẹ́kẹta alìhánu jù mẹ́rin tí ìrẹ́lẹ̀ mọ̀mí nílẹ̀ ẹni tí ó mọ̀ ìdúpẹ́ fọ́lọ̀ ní gbogbo ọgbà ní alhamdulillah ọmọ ìdúpẹ́ fọ́lọ̀ ẹlùmí àti ẹ̀kẹ́ lọ́rọ̀ ṣe fún mi bí a mọ gàrí ní ṣe gàrí báyìí náà ẹgbẹ́ mi mú àbúrò ayé wò láwọn wáyé gàrí tó mú yàrá tó orí mu ó dàkẹ́ ní tó ju gàrí lọ́wọ́ tó ti wọ́n ti wọ́n rẹ̀ nínú. owó lábẹ́ òun jáde òun náà owó òdúpẹ́ fọ́lọ̀ mùsùlùmí gidi tó ń kó sí tírísẹ̀ tó bá wà ní ọmọ ìdúpẹ́ fọ́nà ọba ní nínú òun mùsùlùmí gidi rẹ̀ afá ìhùn ẹni tí ó jẹni tí yóò mọ̀ sí náà wọ́n jùlọ àwọ̀ ìdúgà àbí ìmọ̀ ìjìnlẹ̀ sí ẹ̀sẹ̀ inú ìròyìn mùsùlùmí àwọn ìhùn lọ sí fáà ìhùn ẹni tí ó mọ̀ kírun fọ́lọ́ ẹni tí ó mọ̀ kírun fọ́lọ́ bá ní àrọ́ kírun níbi torí fọ́ọ̀mù kú ẹ̀rì kókó gbogbo ọ̀run sínú àwọn àpá àpapẹ́ díkìrì bá ilé kásọ apá kẹ̀kẹ́ pẹ́pẹ́ àwọn díkìrì kásọ apá kẹ̀kẹ́ gbọ́jẹ́ kó díndín ẹ̀ náà lágbà lérò kọ̀ọ̀kan mọ́ àádùkú ládùn tí ọlọ́ni àrọ́kẹ̀ òun kọwàrùkú lásán àti àtàjì lóòrùn tọ́gbà borí pẹ̀lẹ̀ ara ní tọ́lọ́ nípa lẹ́rùn gbogbo oòrùn lójì ní ṣùgbọ́n àyè rùkú àti tùjú ní ẹ pàtàkì ló ń jẹ́ lórí òun lọ́nà ṣùgbọ́n àtọ́ ní àlọ́sọ̀ bákan náà aláàlúrú lẹ́bẹ̀ ní màálù jẹ́ ní kí ó mọ pàṣẹ dáadáa gẹ́gẹ́ bí rú yìí tí àwọn ọmọ ẹ̀yà alákọ̀ọ́lé tí wọ́n gbé kalẹ̀ àṣẹ dáadáa náà pa wọ́n wọ́n jẹ́ tí wọ́n pàṣẹ dáadáa pẹ̀lú ẹ̀kọ́ lẹ́sìn gbé kalẹ̀ tẹ́lẹ̀ mí tó wá rẹ́ pàṣẹ dáadáa yóò Tẹ́tẹ́ gbogbo ẹ̀ rírọ̀ rírọ̀ rírọ̀. Ìdí wọn bá kéèyàn lé, ìwẹ̀ kéèyàn lé. Ìwọ̀n lọ àwọn gbá àbí tí wọ́n fẹ́ ti pàtẹ yìí tó fi ti jọ yìí. Bákan náà, àdìnàhó ni àdìnà mú kà àwọn tí wọ́n máa ń kọ́ bàjẹ́. Àwọn tí wọ́n ń kọ́ bàjẹ́ náà. Bàbá ni tí ò dáa ká kọ̀ ọ́ pé wàhálà ló tó wá bí yóò tún ní yóò lọ ẹ̀kọ́ lè yẹn fi pọ̀ látọjú ẹ̀ ọmọ ibi tí ipò fún ẹdẹ́ ló wà ní ọba rí kó sáà mọ́lódì ọba lọ fàyà sọ pé wàhálà lọ pàdé lọ wọ́n lé pẹ́ni tó lẹ́ka nǹkan yóò bá wọn ní ẹ̀sìn ìgbà inú ìṣe mọ́ àlejò ìṣe bá a ti ń sàlàyé ẹ̀sìn ní. Wọ́n ẹ̀wàrí ọlọ́wà parí ayà ìpé wà bá ṣe mọ̀mìnì àwọn mọ̀mìnì gidi rẹ̀ fún wọn ní ọdúnú àwọn mọ̀mìnì gidi làwọn tí wọ́n ní àwọn ìròyìn àwọn kọ́lítìsì tí wọ́n ní lára fún wọn ní ọdúnú kéka kúrò ìyẹra ti pàápàá jùlọ yìí tó wọ́n ti síwájú pé àṣà ìgbóhùn ẹni tí máa ń túbá àwọn tó máa ń túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́ ilé ìfi ya pé ní inú òròyìn mòmí ní gidi òní kí ó jẹ́ ẹni tí ó máa túbá bákan náà ọlọ́run ọ̀sán náà tààlà nígbà tí bá wa sọ̀rọ̀ pa lọ́dọ̀ Muhammad sọ̀rọ̀ wa àlejò àdìgì ọ̀sán náà tí sọ̀rọ̀ pa àwọn ìyàwó rẹ̀ látara àwọn awọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ọlọ́ni àbáwọ̀ fòhùn ìtọ̀ lákọ̀ọ́kún nà tí àdébí bá lọ pẹ̀ ìyàwó rẹ̀ yìí tó lọ kọ̀ nílẹ̀ ọlọ́ọba rẹ̀ ó fẹ́ ẹyá mẹ́kẹ́ ayòdílàwò àdìwájá káyọ̀mù ìkọlù yóò fún níyàwó mi èdè ó lọ́lá jẹ̀yìn yìí lọ́wọ́ ọlọ́ọ̀sọ̀ fún ìyàwó àdẹ́bí tó bá lè bá kọ̀ nílẹ̀ ẹni tí ó rí ó tó dàgbé lọ́wọ́ nínú ọ̀rọ̀ yẹn tí ó ní ní mùsùlùmí máa tẹ́ wọ́n jẹ́ mùsùlùmí gidi mọ́mí náà tẹ́ wọ́n jẹ́ olùgbàgbọ́ kọ́ọ̀nì páàtì wọ́n jẹ́ ẹni tí ó máa ṣe lọ tí ó gbà fàfọ́nà fa ìbáṣe àbí gbọ́lọ́gbù fa ìbáṣe tí ó máa ṣúgbà ṣàkàlẹ̀lá àti àwọn akẹ́kẹ́ ìyàwó ẹ̀ká tó fẹ́ sísà nínú ṣúgbà tó bá ṣẹlẹ̀ ẹgbẹ́ tó bá wúwà tí ò dá nílẹ̀ yóò lè jẹ́gbẹ́ yóò lè túbá ẹgbẹ́ ara ǹfàní bá lè torí nì ẹgbẹ́ bá túbá kọ́lọ ó tòrò kó wà ní ìkẹ́kọ́ mọ́ sàdìdé kó mọ́ sàdìdí tó pé ìwà tó fi ra rẹ̀ ẹgbẹ́ mọ́ sàdìdé kù wà lárẹ̀ ẹwọ pọ́lìsì tọ́lọ fi ròyìn àyàwó tó yẹ ká tẹ́gẹ́ tẹ́lẹ̀ ìyàwó àtẹ́lẹ̀ tó bá pọ̀ yìí olú ẹ̀ tí ó fẹ́ àti inú òṣèṣì ilé ìjẹ́ pé yàtọ̀ inú ọ̀rọ̀ yìí mùsùlùmí gidi ní kó jẹ́ ni tí ó mọ̀ tí ó mọ̀ tó bá lọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀bà náà eléyìí fi ẹ̀kọ́ fẹ́ kí gbogbo anájẹ́ ni tí ó mọ̀ tó bá ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹ̀ mọ̀ tó bá o báwa tí àjọkùnrin náà ti bọ̀ jẹ́ tí ó mọ̀ tó bá gẹ́gbà ìsọ̀ gbogbo arọ́lọ́run pè pátápátá láìsí ẹnì lẹ́ẹ̀ ẹ̀rẹ́ tó tẹ̀ á olórin gbogbo wà lálẹ́dọ̀ àwọn ọ̀sọ̀sọ́lá ó sọ sí díẹ̀ fún wa ó wà máa tún bá níjọ́ kan nígbà ọgọ́rùn-ún ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní fún wa máa bá nípa mọ̀ ìnà lọ́rọ̀ nígbà àádọ́rin táwọn sí tẹ́rìtì sáyẹn àdìmọ̀ká lẹ́bí rẹ̀ làwọn kọ́ṣe ẹni táwọn kọ́ṣe ń tún báyìí o nígbà àádọ́rin nígbà ọgọ́rùn-ún lóòjọ́ kan ọlọ́ni làpọ̀dìkáàlẹ̀ lápọ̀ fíìrọ̀ tó lè láàrin tó tó wà sọ̀rọ̀ àbàlẹ̀. ìfọ́sẹ̀ dáadáa ó wà lára àlẹ́bì bẹ́ẹ̀ kan lọ́gbẹ̀ nínú ìfọ́sẹ̀ àlẹ́bì náà nípa àlẹ́bì sáńtẹ̀ ní mọ́ ń bá ọ. tòjúbẹ́lẹ́ kọ́nà ti torí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yìí ọlọ́ni kọ́sẹ̀ dáadáa ní mọ̀tá ẹ̀rù jọ̀wọ́ Kẹ́lìkẹ́ tó fẹ́ pàdé ọlọ́run bá lọ́jọ́ pé ní àìsìyàmọ̀ pẹ̀lú ọmọ rẹ̀. Ó mú ànẹ́bì lólùkọ́ sí. Mú òṣìṣẹ́ ànẹ́bì ni pé àwọn ìtúbá. Káwá gbọ́ra wáyé o. Ọlẹ́bí ìtúbá nígbà ọgọ́rùn-ún nígbà sẹ́lítì ti ṣe àádọ́rin. Káníwá kóra wájọ́ káwá ní rí afẹ́kúrúlá afẹ́kúrúlá bá lẹ́bí lè ṣe sí ẹ̀kọ́ àlẹ́lẹ́pàá Abubakar àti Umar kọ̀ọ̀kan Usman àti Ali àtàwọn sàábà yóò káwá tábà wọn kúlẹ̀ káyà sẹ́gbẹ́ lọ́wọ́ tó wọlé láti máa ra wọn. Rárá o, àlejò ṣe ti ẹ̀ka yìí. Ń ṣe bọ́lá Màsánà àtàrà kò sí ní kó máa ṣe. Kì í sẹ́gbẹ́ jọdá ẹgbẹ́ akójọ sí ní àdìsí

mo rí sọ́ọ̀tí rí o kí ọ rí máa bọ̀ wọ́n náà wá fojú oṣù ó lè wá ní wọn náà bá tún ọ̀rọ̀ ìjọ sí gúrùpù gúrùpù lórí wọn pa wọn láti ẹ̀sẹ̀dá pẹ̀lú láyé láì ẹ̀dá pẹ̀lú láyé láì wapọ̀ wọn tó mọ́ lẹ́yìn tí ń rí eléyìí. Bákan méjì lọ́rọ̀ yóò jẹ́ ìmọ̀ kó jẹ́ wípé ẹ̀yìn da àjànẹ́bì lọ. Àbí kó jẹ́ pẹ́ sílànà àbúrú kalẹ̀ jọba ìwọ ni ó jẹ lórí léjì ìgbàgbé tí o ṣe èyí tó pọ̀ ń dáadáa níbi àìkànnà aburú ló sílẹ̀ wọ́n ní yá àmọ́ yá bàbá abdulrahman ìrẹ́ bàbá abdulrahman má àrọ́dún ní ìlà àkàyè dáadáa làwọn náà ṣe ẹ̀ṣẹ̀ fún láyé náà là ń ṣe ẹ̀rẹ́mdé láyé là ń ṣe ti kọ́lọ́ mú ní àṣẹ abdullahi bin masudu wa fún wa ní kọ́ ìdà kẹfẹ́ kámúdání ọ̀rọ̀ sí díẹ̀ náà ni ṣùgbọ́n ìjọpọ̀ fi lópọ̀ orí ká mú mọ̀rí rẹ̀ káyé rí láì fi lọ. alórí ẹni tó fẹ́ dáadáa ló sì ní nítorí kíni torí pọ́nà tó gbà kìí sọ́ọ̀nà bá ti gbé lẹ́nu. tàbá nílá máa ṣe ìṣèlúfà àkọ́kọ́ náà ń fẹ́ràn ká ṣe ìṣèlúfà ká ṣe táwọ́bà ó lẹ́kọ̀ọ́ èsì ká àtọ́lẹ̀ ẹni gbọ́ wa sọ fúnfún lọ ká máa ó lẹ́mù yé àánà ó kọ́ ní ìyún dípò kéèyàn bẹ̀rẹ̀ ó súnmọ́ ètò súnmọ́ jù nípẹ́ dípò kó gba ládá ètò súnmọ́ jù nípẹ́ tẹ̀lé ó gbà tó fẹ́ sábẹ́ ti sọ lẹ́nu pé mọ̀ ní àṣàjà kàfin amòrìnà àbá máa ní ìsàlẹ̀ tó fa wà ọ̀tún gbogbo ẹni wá ti fi fún un fa mú wá yìí fa mú wá ẹ̀rọ bá nínú ìtọ́ka sí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìnwá ti wá ọ̀rọ̀ tánẹ́bì ló mọ́tò ní mọ́tò kọ́ tánẹ́bì mú wá ìtàmú wá ha bá tánẹ́bì ní ìzẹ̀ká sí ń bẹ̀rù lọ́rọ̀ ẹ̀sìn ẹni wá fi kún ìdí òsì ń bẹ̀fà wà lọ́dún àdá padà sí agbẹ́ta bá ní ká máa wá tún bá lọ́dọ̀ náà ká ti lé ti tẹ̀lé kalẹ̀ ní o ká máa lo ìlànà tí òsì ń lọ ẹ̀sìn wa ká máa lo àdáda rẹ̀ òní ìfi apẹ́ ní ìmọ̀ràn wá tún wá nínú ìròyìn ìṣòmí káwọn náà gbìyànjú ká nírò yìí lára bàbá ní tẹ́lẹ̀ ká tó bọ̀ múra sí ọ̀rọ̀ ẹ̀sìn èyí fi ń já fara pẹ̀ yìí tí mo tẹ náà ti tó ìwọ́n ṣe tẹ́lẹ̀ náà ká tó bọ̀ múra sí ìwọ́n tó yẹ pé ní ìyẹlẹ́ ló ṣe tó wọ́n fún ní tó ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run òun ló gbìyànjú láti máa túbá ilé ìní ẹ̀rí ìṣúwá ta ń sọ ìlú láwọn ìṣòro torí pé gbogbo àwọn ìbẹ̀rẹ̀ sáàṣẹ lórí ìṣòro mọ́jẹ̀lú tí àwọn mọ́jẹ̀lú bá ti fi ń bí nǹkan nǹkan yẹn wò ní jẹ́ ìtẹ́wọ́gbà lápòjú ìlú táńkéèsì ó lè ṣubú àwọn kọ̀ǹdíṣẹ̀ ìjà ilé òdòdó kó ló wọ̀ ní ogún rí kí ìsìnkú wa lọ sí lásìkò tá a wà yẹn tó ti wọlé kò sí wọlé tó bá mọ̀ sí ju gbogbo àtàwà ń bí lọ lónìí gbà lọ́wọ́ ẹ̀ tó tẹ́tọ̀ níṣẹ́ rẹ̀ nífẹ́ àdúgbẹ́ ọlọ́mọ ló fi ìfúkọ́wọ̀ ní sàlùwàlá ọlọ́wọ̀ ní kàlọ́wẹ̀ tó tẹ́tọ̀ àwọn kọ̀ǹdíṣẹ́ àlùwàlá iná àwọn kọ̀ǹdíṣẹ́ ìrùn àlùwàlá bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ọ̀mọ̀gbọ́n gbígbà tó yẹ bẹ́rẹ̀ tiẹ̀ láti fi ọlọ́wọ̀ ní kàlọ́wẹ̀ tó rẹ́kábìkò rẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ náà wà ní sáwọ́ ìwà forí lọ́dọ̀ ọlọ́wà ìwé ní àwọn ìṣòro láwọn mẹ́tẹ̀ẹ̀wọ̀n tá a bá fẹ́ kí ó jẹ́ irú ìtúbá tí àwọn àfáwà sọ fún wa àwọn ìtúbá tó mọ́ tó lágbára níwájú ọlọ́ nínú mẹ́tẹ̀ẹ̀mú rẹ̀ òun náà ni àdínẹ́dà kẹ́yẹ́ bí gírẹ́sì ká èyí náà mo ti ṣe báyìí kọ́ rìgírẹ́sì kọ́ kábàámọ̀ lórí nǹkan ọ̀ṣẹ́ tí ò dáa wọ́n tó ń parọ́ bá ah, ìrọ̀mù sì parí ló dá wọ́n tó ṣe dìná wọ́n ṣe dáwọn mẹ́kọ̀ dáwọn sọ á ah, dìná ṣe tọ́burúkú ni wọ́n tó ta tẹ́tẹ́ ẹ̀ṣọ́ parọ́ àti àwọn tẹ́yẹ̀tẹ̀ báwọn yẹn ṣe nínú ọ̀pọ̀ ìdíkẹ̀ tó gbọ́dọ̀ bá wájú níta tó lè rí ìtura ní káká báwọn lórí ẹ̀ káwọn pé ń bá ṣe dá Àlejò Muhammad sallallahu alaihi wa sallam lórí àmì nẹ́dà mọ̀ ìmọ̀ kábàámọ̀ lórí ìdẹ́yẹ ṣe tí ò ga ìtumọ̀ ni wọ́n pa ìgbòmìnà sáàmù ẹ̀sọ́ wá tó wá lórí ẹ̀ṣẹ̀ kẹ́tọ́ fi ṣẹ̀tẹ́lẹ̀ tí ò dá kámẹ̀rẹ̀ àgbàmbàlà gẹ̀ẹ́ni tí ó kẹ̀lẹ̀ ni ìmọ̀ kábàámọ̀ ni tó ti ṣe kọjá òjòkó wá ní tó rẹ̀ ti gómìnà ọ̀fẹ́ bọ́ lójú ẹ̀jọ̀ pápá gbọ́dọ̀ ti wọ́n rà wọ́n tó gbogbo ògúdà síwájú olúbẹ̀ ni mo tó lójú ọ̀pá ọmọ kó ṣàlọ́wọ́ ìgbà kan láti ṣe ìjọba kí ó já wọ́n bá wá bàbá nílé ìlẹ̀ ọtí mélòó lẹ́yìn mu ìgbà tó àfi mu ọtí mo lè níwà ìgbómi lẹ́yìn mu ọjọ́ ní ṣe báyìí ó tó fi ń ṣèyàn rẹ̀ ọtí mélòó lẹ́yìn mu ẹgbẹ̀yìn táwa mu ṣé ẹ̀yìn lè mu búra mẹ́wàá lójọ́ kan ẹ̀ẹ́dẹ̀ lè bá wa ṣe ta ti fi wájú kò pé káìpọ̀ tó ń ṣe wá àdìmú kéèkì ọ̀pọ̀ tí ọmọ ẹ̀ríkà àìsàn yẹn ò kábàámọ̀ lórí ẹ̀ àdẹ́sẹ̀rẹ̀ ìdẹ́rí tó wá tó ń ṣe fáàrí ń ta eléyìí kìí ṣe ní ọmọ kọ̀ǹdíṣàn tuntun bá ní ká máa ṣe fáàrí lórí ẹ̀ nípa fi kúrò àtẹ̀yẹ̀ sí sílẹ̀ ìlú kábàámọ̀ lórí ẹ̀ gbogbo tó bá tó ń rẹ́sí ẹ̀ ló mọ̀ fà nínú jẹ́ ẹ tó fi ṣẹ́ bọ́lí ó kábàámọ̀ lórí ẹ̀ ká ìkẹyọ̀ ọlọ́mọ̀ kò ẹni tó ti ṣe bídí àrí ẹni bóyá bídí àwọn tó ṣe lórí mi ní bóyá tó ń látọ́ ní àbọ́mẹ̀kẹ́ sí kejì tó ti ṣe tí ò sínú ẹ̀fẹ́ rí tó wá sílẹ̀ ìgbà tó bá rántí ọmọ ìpanujẹ ànábìrin lè jẹ nínú òpinlẹ̀ tó yẹ wá tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run pé ànádà mọ̀sáwọ̀bà ìmọ̀ kábàámọ̀ ara tuntun bá ní. bákan náà alẹ́ ìṣẹ̀lá àánìtún náà kéèyàn dáwọ́ ní ẹ̀ṣẹ̀ téèyàn ṣe yẹn dáwọ́ mẹ́ nínú ọ̀rọ̀ níṣẹ́ tuntun bá àmọ́ tún bá ṣùgbọ́n ẹ tó wa níbi ìṣe ìṣe yẹn lọ wà á dáwọ́ ìṣẹ̀lá wà á sẹ́ẹ̀ wà á dáwọ́ àwọn iṣẹ́ tó ń

على عدم العودة إلى الذنوب والمعاصي ọwá ní determination kó ò ní padà sí díẹ̀ lọ wà ní determination kó ò ní padà sí díẹ̀ lọ wà ní pinnu ìpinnu tí ó lágbára ẹ̀ṣẹ̀ yìí ó kó ò ní padà sí díẹ̀ lọ ṣùgbọ́n olóòtú bá olùfẹ́ padà sí díẹ̀ àwẹ̀ ló wọ̀ ẹ̀rẹ́ lómi tó mú gbó òun náà máa fi igbó lẹ̀ nínú àwẹ̀ ẹ̀rí ẹlùmí tí ohun tí ó kọ sílẹ̀ ẹni lẹ́sìn lẹ́yọ́ sílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn pé kí ọmọdé bá ti tó tán tí ó tó padà ìyẹn òṣùbà wọn ìṣúbà rẹ̀ ni pé wà á ní lọ́kẹ̀ tó ò ní padà síbẹ̀ mọ́ ó lè máa rinlẹ̀ lọ́kẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wà á kábàámọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀ yẹn kejì fúnra rẹ̀ wà á sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wà á ní lọ́kẹ̀ fún òní padà sílẹ̀ mọ́

torí ọlọ́wọ́ ní padà sí ilé ẹ̀rọ ìgbó tó padà sí sílẹ̀ ìtọ́lékè náà nípa ọlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ torí pé ńgbà tí ń gbà òkò ní lọ́kẹ̀ pé wọ́n padà sílẹ̀ lọ ṣùgbọ́n bá lọ mùsùlùmí pé gbogbo òkùnfà tí ó kùn délẹ̀ tó lè rí kí òkè ẹ̀sà ẹni tó rò nípa pẹ́pẹ́ mọ́ ibi tẹ́tẹ́ mú lọ́bà lọ́rẹ́ jókòó sí ẹgbẹ́ tó mú mọ́rẹ̀ díẹ̀ díẹ̀ náà ẹni tó rò ní ìdè ìbílẹ̀ ní sọ̀rọ̀ ìdìnà lọ́jọ́ tọ̀bọ̀ púpọ̀ ló lè tó kó sí. ara ní sáwọn ọgbà àti tàbílẹ̀ṣẹ̀ ti ajẹ́ ìdíje kó kúrò ń bẹ̀ pátápátá. irú bá wọn bẹ́ẹ̀ ṣe àwọn ọmọ òun ẹni bẹ́ẹ̀ lọ ẹni tó lọ òní ṣe bíbí àná yóò lọ́dọ̀ àwọn oníṣúná ni. lọ́ni ayọ̀ lè dín náà àwọn nù. èyí wa gbọ́ fọ́kùnrin ọ̀hà ẹ̀fọ́ ayọ̀ ọlọ́wà kúrò máa sọ ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni dáadáa ẹni ire ìbílẹ̀ olóhùn ẹ̀rìn sínú ọ̀pọ̀ àwọn tí ó dálẹ̀ torí bẹ́ẹ̀ Yorùbá ní àgùntàn tó bá bá já mi yóò dé ẹgbẹ́ ẹgbẹ́jọ́ ní ìdílé lẹ́jọ́ rìn pẹ̀lú ẹgbẹ́ bá akópadà síbẹ̀ jọ́ pẹ̀lú. àlejò sọ́kùnrin pé àlùfẹ́ fún àyàdà àdéhìí ìpàdé ilẹ̀ èyí ó mọ̀ sí ìyàbílànà alábàárìn ẹ̀ kò rí kóòtù ẹ̀ náà ni ó mọ̀ sí fàlìyàntọ̀rọ̀ àhàdẹ́kọ́ mọ́rẹ̀ tààdínà alábẹ̀rẹ̀ ẹni tó bá ṣe dáadáa kájọ́lọ̀ tọ́lọ tó bá irú dára tó lẹ́mọ́ jẹ́ àwọn ẹni tó ń ṣe mọ̀ ẹ̀kọ́ mọ̀ bá ní àwọn èèyàn ní ilé ìtọ́nà ṣe súnmọ̀ wọn àtàwọn ní mídíà bá ti jọmọ ẹni láti ọmọ ẹṣin tí ó bá tún bá nǹkan tó sì láníyàn kó ò ní padà síbẹ̀ lọ kó lè mọ́ rìn ní ẹgbẹ́ tó máa ń wà mẹ́ fún nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sán ọmọnìyàn òun ẹni rọ́dù lè mọ̀ bọ́ nínú ìwọ̀lẹ̀kọ̀kọ́ ìlà àtàrà pẹ́pẹ́ ìwọ̀ kan lọ ti jẹ lọ́nà ẹ̀ṣọ́ dá ìwọ̀ padà fún oníwọ̀ ògbóró ìrọ́nà tí ó sọ ọwọ́ lọ túbá gbogbo kọ̀díṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí pé owó kan wá gbà ń kọ́ ọgọ́rọ̀ dá padà ẹ̀sùn ẹlẹ́gbọ̀gbọ̀ ọgbà ilé orílẹ̀ tó gbà wà ló lè gbà ilé orílẹ̀ mọ́ ìbọn ti gbà yẹn kọ́ ọwọ́ rẹ̀ dápadà ọjọ́ náà ní ìdàmọ́ ọjọ́ ti jáwọ́ mẹ́ ọjọ́ láti ilé ẹ̀kọ́ nílé lọ́wọ́ ti kábàámọ̀ lórí ìṣọ́ ọjọ́ ẹ̀sùn yẹn ọwọ́ rẹ̀ dápadà àfa gbọdọ̀ lọ́ mọ̀mù ní iye alẹ́ mọ̀tàmọ́ra ọlọ́wọ́ bá tó lágbára ti jẹ́ wáníyà tó tí ó ní lágbára ti jẹ́ wáníyà ìwọ̀n rẹ̀ ọlọ́tẹ̀dẹ̀ mọ́ ń sàmójúkò mọ̀tàmọ́ra ni ẹwọ́n tó tóbi jù lẹ́bọ́ tẹ́wàá lè jẹ́ máa ti sọ́tún bá ti fẹ́ lẹ́nu ìbọ̀wọ̀ hápùlẹ̀ ìbáàd mọ̀bùníyò alàlùmọ̀ṣáàhà ṣùgbọ́n ìwọ̀ ẹ̀dá ti ẹ́ lé o gbogbo kọ̀ǹtíṣẹ̀ yìí tó bá tẹ́ ọ̀dá wọn rẹ̀ padà fún ọ̀kan lọ ti túbá nǹkan túbá ìtọ́ rẹ̀ tó wá gbàtà sí ilé yìí kọ́ ẹ̀ńtọ́ rẹ̀ tó mọ́tò ní ọ̀sán lọ ti túbá mọ́tò tó wá ń pè nípa ọdún tó fẹ́ tó ní ìṣẹ́wọ̀ yóò fi fẹ́ yẹn. Àwọn kọ̀ǹtíṣẹ̀ àṣùrọ̀ ìbámu sí kọ̀ǹdíṣàn fífú bá òní bá sọ yìí kí akábàámọ̀ lórí àìdá bá ń ṣe ká fi ṣe àìdá yẹn ká fílẹ̀ bákan náà ká lájú ẹ̀fọ́ àní débẹ̀ mọ́ lọ́gbẹ́ tó ní í ṣe pẹ̀lú ọmọ ẹ̀dá yẹn ní kádáwọn yẹn padà ilé nínú àwọn ní tí wọ́n sọ yìí àìsí ìfalẹ̀ torí wípé ní ó ní ẹ̀fáyà ní dẹ̀sí o ìmọ̀ ẹ̀fáyà o ìtúbá ìmọ̀ ẹ̀ṣẹ́ kí ní ìmọ̀ ẹ̀fáyà alẹ́gbẹ́ tó bá ti ẹ̀fáyà tó wúlò mọ́ kò wúlò mọ́ ó lásìkò tí ìtúbá tó mọ́ ìkẹwà tó jẹ́ àlàkáàpọ̀ tó jẹ́ dọ́dọ́dọ́dọ́ mọ́dá tó lọ́káàpọ̀ ìtàwà ìkẹwà tó jẹ́ tán lọ́dọ̀ ọjọ́ tí ń kárí tó yàtọ̀ sí àwọn ìkẹjì wà tó jẹ́ arúnà sí gbogbogbò ìmúlọ́lọ́dọ̀ ọjọ́ o ní ìtúbá tí èyàn bá ti ń pọ̀ kàkà kú ẹgbẹ́ wọ́n ń pọ̀ kàkà kú tí wá ti rí pìlìpìlì ibi tí ń lọ tó wá lóhun túbá ń dà ìtúbá yẹn ò lọ ìyẹn ti ẹ̀fáyà ó ayọ̀ àlẹ́lẹ̀ wọn nà sọ́lá ó lè yàn lọ́ àyẹ́kùbà lọ́wọ́ sàlàáfù ọlọ́wọ́ máa gbàdúrà ẹrú mọ́lá láwọn yóò dárí gèrè tí ò bá ti pọ̀ pàtàkù ẹwọ́ fẹ̀rẹ̀ áhùn òun náà fẹ́ kù ó lọ ń gbà fọ́gbọ́ fọ́lọ́ ń gbà tí ó fẹ́ tẹ́ẹ̀dì tó mi ọ̀dọ́ ni àlàáhàn ó yà ọ̀ lásìkò yìí kò sí ìdájọ́ bá bẹ̀rẹ̀ fúnlọ́kún sànú wa ìgbà wo ló dá bọ́lọ̀ ìgbà wo ni gárigárà tí ó dé ìgbà wo ni wọ́n pọ̀ kàkà kú tó mọ̀ àgbọ̀rọ̀ bí falẹ̀ gbogbo táwọn ẹgbẹ́ tí ó dá kájẹ́ ìràwọ̀ ẹ̀kọ́ lẹ̀ ilé ìtọ́lọ́dọọdẹ ọlọ́pàá pàálù ọ̀pàá nígbà fún àwọn ọ̀sọ́pù nìfà ọba ní ìnáma sáwọ́tò alọ́wọ́ lílẹ̀ bí na yàmà lónà sóhà bìjàhálà ọlọ́ni yìí tí ń jẹ́ túbà tọ̀dọ̀ ọlọ́run tọ́wọ́ tẹ̀wọ́ gbà láwọn bẹ́ ṣe àìdá pẹ̀láìwẹ̀ tó wọ́n yẹ tó bọ́ọ̀lù àǹkọ̀rí tó wá tètè túbà bẹ̀rẹ̀ tọ́lọ́ ló fẹ́ kó fi falẹ̀ ọlọ́ni fáwùláríkà yẹ tó wọ̀ wọ́ọ̀rọ̀ àlẹ́ ìjìn ẹgbọ́rọ̀ ń forí jìrì o ó ṣàìdá ó tètè túbà o jáwọ́ ń bẹ́ẹ̀ ó padà tọ́dọ̀ ọlọ́run ọlọ́run tọ́lọ́wọ́ foríjì rẹ̀ wàkánà wáwọ̀ àníìmọ̀lẹ̀ àkíìmà tó gbogbo àìdá táǹtẹ lọ́rọ̀ bá mọ́ ọba ọ̀jọ̀gbọ́n sì ní tó mọ bí ó ti sọ̀rọ̀ kálukú wa ọlọ́ni wà ní ìfàkì tọ́wọ́ bá tó lè lẹ̀dí ilẹ̀ àmàlú rẹ̀ sẹ̀yìn àt kò sí tó bá báwọn tá ń wà àbàdẹ́ hátà ìrà hádọ́ra àhàdáhùn mìíràn wọ́n jẹ́ pé ikú wá dé bá wọn ẹni tí ń wùwà àbàjẹ́ tí ò fílẹ̀ ẹ̀wà tó ló tẹ̀ sọ́rọ̀ àwọn oníwà àbàjẹ́ ló ní tẹ̀yì à ìbàjẹ́ gbogbo ẹ̀lẹ́rìí lọ́bẹ̀ lórí ohun kan náà ní iṣẹ́ bọ́ òun náà ní ń parọ́ òun náà ní ilé ìdìná òun náà ní mú sí ìjáde ìyẹ rìbá lọ́bẹ̀ èèyàn kan ọlọ́nírọ̀ àwọn èèyàn báyìí bá bá fẹ́ kú kò sí ìtúbà fún wọn fún àwọn tó jẹ́ pé ní nígbà tí ó pọ̀ kàkà fúnná náà tó bá àwọn ní kọ́lá ní tókùtòlẹ̀ àn ọlọ́mọ tó bá ń sìn ọlọ́jẹ́ kó yẹ pé tó bá wọn ti ẹ̀fáyà pàlọ́lẹ̀ sí ilẹ̀ yẹ̀mù tó náà wọ́n kò fà bákan náà àwọn tó yẹ tó wọ́n kúkú kẹfẹ́ rí ẹ̀wọ́n tó kẹ́ rẹ́ sí ibi níbo kò sọ̀rọ̀ kò sí tó bá fún ọlọ́ni ọlá ìka àtẹ́nìyàn ìyá ẹlẹ́ta ẹ̀rọ ni àwọn eléyìí oúnjẹ lọ́dọọdọ́ támọ́sí tú bá balẹ̀ ọ̀lẹ̀ tú bá gbà pé kọ́jẹ́ pé wọ́n ní tẹ́wọ́ gbà náà gbogbo táwọn ṣe lẹ́sẹ̀ kàyà sílẹ̀ eléyìí jẹ́ tán lọ́dọọdún ẹ̀fáyárí ṣe tẹ́ lọ́dọọdún nígbà tí kálukú bá fẹ́ kú torí túbà tí wọ́n lóun túbà ọlọ́run nígbà náà ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé á mọ̀ ó nígbà táyé bá fẹ́ parẹ́ Tọ́wọ́ ẹnìkẹ́ bá ti ń ṣẹlẹ̀ nínú ẹ̀rí tùlú ìṣàmùsí ní màbìrìbì ha. Nígbà tí ẹ̀rùn tó bá lọ yọ ní ibi tí ń wọ̀. Gẹ́gbà lè sọ nínú àdíṣẹ́ ẹgbẹ́ látàrùn pàtẹ òní ìjẹ́ra tó, kápún rẹ̀ bọ́ ká lọ sí Islam àlébì ní ìtò kọ̀ntínú ní o kìí ṣe ìbánẹ́bí ṣe nìkan náà ní ìjírá ìwé tó wà ní kọ̀ndíṣẹ́ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ sí ìjírá wọ́n ní jíra ò ní tọ́ àyàtìgbà tí táwọ́bà ló tẹ̀ ọ̀lá àtẹ̀ nǹkan ti kò tọ́wọ́ bá tó hátà fẹ́sùlọ̀ àṣàwùsùn ní ìlọ̀gẹ̀rẹ̀ lè ha ní ìtúbáwẹ̀ fáyà àlébí ní ṣùgbọ́n ní ẹ̀fáyà àyàṣùgbà tí òun bá lọ yọ ìdìkì ma ń wọ̀. bákanáà ọlọ́wà sánú àpàrádá in sọ fún wa nínú Al-Qur'an Al-Karim ọlọ́ni aliyan tó rọ́rẹ̀ nílà a kùn màláíkà gbádùn àyà tẹ̀rọ̀fẹ̀ àbí kí àwọn àmì ọlọ́run kan tẹ̀lẹ̀ kan tó ń gbà. yọ́mọ yóò sì gbádùn àyà tẹ̀rọ̀fẹ̀ láàyà òfa ònáfà ní ìmánu ha ọjọ́ táwọn àmì ọlọ́run kan bá ṣẹlẹ̀ tó bá dé àwọn ẹ̀kọ́ nígbàgbọ́ ń gbà ìgbàgbọ́ wò ní sáǹfààní mọ́ àwọn owó làǹtàkùn láàmẹ́lẹ̀tì nìkan àwọn sáǹfààní tẹ́lẹ̀ àwòkásọ́lá ti fi ìmọ̀ àbẹ́tọ́lọ́ nígbàgbọ́ tí ò ṣe dáadáa ọba láwọn àsìkò kan bọ̀ tí gbàgbọ́ ò ní sáǹfààní mẹ́ yẹ́ kó gbogbo tí olórí ò ní sáǹfààní lára rẹ̀ lẹ́ni tọ́wà gbàgbọ́ bí ó kú àdìsẹ̀ tí ó kú àyà ìfáwọn sọ̀hábà ó lásìkò tọ́lọ́ rí fáàsì ń di àyà yìí náà ní ìgbà tó rùn bá yọ ìdìbí ti máa ń wọ̀ ó fi ọ̀ká yìí tí sáwọ́bà fi mọ́ ń díù tí ò ní iṣẹ́ náà káwọn ẹgbẹ́ yẹn kátẹ́kẹ̀ wà mọ́ wá tó bá lọ́dọ́ lọ. ẹ̀wà ní ti wá ta sọ yóò láwọn àwọn àgàgà tí mọ́ ń kọjú ni láti wá tó bá. ara rẹ̀ ní àtàkàbọ̀ mọ́tòmọ́tò mọ́tòmọ́tò tòlẹ́wájú wá àti tútú wá lọ́tọ́lẹ́ pẹ́lú mi àti tó ń tẹ́lọ́ mi ẹgbẹ́ bá tó ń sẹ́lọ̀ yìí tó tọ̀yẹ gan ìṣẹ́lọ̀ kẹrẹ. Bẹ́ẹ̀ ká máa sọ mùsùlùmí kó sẹ́lọ̀ gbogbo mọ̀ pé ẹkọ́ ń túbá. Sàkábùrù tí ìbùlíṣù ṣe tí ò fi wá túbá lọ́dọ̀ náà náà. Eléyìí tí ò pa mọ́ ni. Kò dáa. Bákan náà, alẹ́ ojú ìjọra ẹni lójú. Ọjọ́ra ẹni lójú. Ọtọ́ abàdọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ lórí olè o irú ẹni tẹ báwo dáadáa fún ọmọ olè bẹ̀yàn ọlọ́run lánẹ́ tó bá jẹ́ ẹni olè bẹ̀yàn tè ní o ìdọ́gba tẹ́lẹ̀ ni wọ́n ṣe kí ni ìwọ́n ṣe tọba tọ́ yíò fún yẹn olè jìyà tọba ti lágbà jùlọ ọlẹ́ méjì àtúnṣe ọlẹ́ bọ́nà ọba lò pẹ̀lú òyìn o wàlìkí mo lè yá olè rọ́bì náà ti fàfóǹbì ìmà tó fàfóǹbì ìyẹn ni pé mọ́tọ́mọ́tọ́ ìròyìn ọlọ́wọ́n ọba ni ìròyìn tó nìkan dá ní wọ́n làwọn ìkíbò ìyá òfin sàmàwá tó wà láàbù mọ́tọ́mọ́tọ́ ní sọ́mọ́ àtílẹ̀ ọlọ́nìkan ló ní olóyẹ́ká bí ròyìn oróyìn ara rẹ̀ fẹ́ àlè mọ́tàkà mọ́tọ́mọ́tọ́ lò tá fi ròyìn yàn àbùkù ló jẹ́ fún yàn kọ́wá tó máa wọ́n àwọn tó tó wájú ọlọ́kọ́ náà lè jẹ ọlọ́run ọdún tẹ báwọn èèyàn tó ṣe níwájú ọlọ́run àìní sí wa ìjọ rẹ ní lójú kótókótó ẹ̀rẹ́ mi yóò tí ó pẹ̀lá rẹ̀ láàfà tẹ́ kó rẹ̀ kó níwá rẹ̀ lẹ́jù tó mọ̀ bọ́lọ̀ wa sọ̀rọ̀ bí ìgbà yí pé ní ikọ̀ má jẹ́ tọ́rọ̀ bá mẹ́tẹ́ tẹ́lẹ̀ yóò tí lánà ń bá fọ́rọ̀ olórí ìlú gẹ́gọ́ lè bá sọ yìí ìyìn àbálẹ̀ àdúgbò yìí ọ̀ lè bá sọ yìí a lè mọ́ tọ́rọ̀ bá lù bá ti ń báwọn èèyàn lò kájínà tí wà mú tó ìjọra ẹni lójú ìríra ẹni wọ́n tọ́ lè wá àforí tọ́ lè wá ìbádẹ́ni tí ó múlú wa ọmọ fẹ́rí sọ́dọ̀ ọlọ́rọ̀ wa ní mákanáà àtẹ̀síwìn nínú àwọn àjàgà tí wọ́n kọ́ dín láti ìrẹ̀ tó bá òní àtẹ̀síwìn kí ẹmọ ìdílé rẹ̀ kó mọ ìdílé rẹ̀ ètò jẹ́ kó ìdílé rẹ̀ pọ̀ lé ní ọmọ ẹgbẹ́sẹ̀ làwà padà túbá èyí tó làdáyé náà lọ́wọ́ ni lọ́ọ́ lọ́n bá yé jẹ́ ọlẹ́jà yé lọ́wọ́ ọ̀pẹ́ ẹ̀rọ sáàbùsá wà yóò káwà náà ṣe ìwé ẹ̀yà tẹ̀bẹ̀rẹ̀ sábáwọ̀ fọ́tì alóde kí ni àwọn àtúbá tó mẹ́ ìjọ bọ́rọ̀ láyé ẹ̀yẹ ló padà àtúbá wọn ti tó pé bẹ́ẹ̀ ò lè kẹ́lí ní sílẹ̀ àbí káìkọ́kùnrin tó ló wà bàjẹ́ tẹ̀lúgbà ó lè bẹ̀rẹ̀ ìgbà tó wà dá nínú àwọn àrùn tí mo rí kíyàn sí yẹ kíyàn tún bá àfẹ̀síwé kí ìmọ̀ ìdílé ẹ̀ ìmọ̀ ọ̀fẹ́ olóòṣà ló wà lẹ́nu ẹ̀fà gbọ́n bá wa bẹ náà ẹ̀lọ́rọ̀ ni àwọn alẹ́ mọ̀ pé ò dá bá rọ̀ pé ò dá wọ́n á ló dé tó òfin ilẹ̀ bákan náà nínú tí mo ń jẹ́ kí èèyàn mọ́ rí ìtúbá lọ́wọ́ ní àlùyá kéèyàn jákàn kéèyàn jákàn alìkọ̀lọ́sù ó wò pé ní ó ti jù adúlùmọ̀ ọgbọ̀ ẹ̀dẹ̀ lọ́nà wà fún oníjà wá báyìí náà lè rán fún oníjà báyìí ilé ìjìyà ọlọ́ni wà mọ̀ ìyẹ́kùnrin àtòmìnira mọ̀ tẹ̀rọ ẹjọ́ láti jáṣọ́ bí orí ọlọ́run dọ̀lúùn ẹni ànà ní kò jáṣẹ́ fọ́nà lè tó rí fún ẹmọ́ ìlànà tí ó dáni ọgbà ẹ̀yìn gbogbo tí láti ẹgbẹ́ àforíjì sí ìwà báyìí ó ti pọ̀ jù kọwa jákàn ẹ̀fẹ́ lè pọ̀ ń tó tọ́ ṣùgbọ́n náà bá fàánà wà fàánà sí ìgbà tó bá ó ṣe tán láti gba tuntun báyìí bákan ọlọ́ba sọ́nà ọ̀tàlá ní wà láyá yàtọ̀ ẹ̀rọ ìlà ìlà ìkọ́ òun káàkiri ẹ̀ ní eré nìkan tí ó máa jákàn tí ó máa lúdò níbi àánú ọlọ́ àti tó jẹ́ kékeré yẹn yẹn tó ìwà kékeré omi tó bá ní lára ó ti jápa àwọn kékeré jẹ nínú ọ̀nà tó wà ń bẹ̀ ní pé ọkọ̀ ojú kéré agbára ọlọ́ ní ọlọ́dọ̀ pé bàbá ọkà lẹ́dì ìyẹ́dì ìmúlẹ̀ ló wà á yà tó lè ṣe ìpàdé ọba tó lágbára náà yóò ń fẹ́lú. mọ́jẹ kẹsẹ̀ tó dìdí pé kọ́ ọmọ àrò pé ọ̀nà arákùnrin ti lọ. ọlọ́wà fún àràlá oníyá ìbáàdì àmìlẹ̀bí ìlà àsọ̀rọ̀kù Àìjẹ́ ìgbádò ti kọjá yẹn tí ó ti kọjá làbúrú ti pààyàn ní. Lórí ìbáṣẹ́ nìkan yí, jẹ́ rí, lórí lọ máa fọ́ lé rí, lórí ìṣẹ́bọ rí, bóyọ̀ gẹ́gẹ́ lẹ́gùn kí ń gbé. Ọlọ́ ni láti ẹ̀sẹ̀ náà tó wùmí ọ̀rọ̀ ṣọ̀tọ̀wà. Ẹ mọ́ ìjà kan bí orí ọlọ́. Ẹ mọ́ ìjà kan, ẹ mọ́ lọ́wọ́ ọ̀dẹ́ sàánú onímọ̀ ọlọ́run tó láì tó wọ́n ráhùn ní wọ́n ti àti fún làṣẹ ìkìn àánú ní kó kárí gbogbo ọ̀fẹ́ ẹwọ́n rẹ̀ sánú yíwọ̀n ìbùnà wọ́n àyà ti rùsùn ló bàjẹ̀ ní à gbogbo ẹ̀tẹ̀ pátá ọlọ́run tó àkádà rẹ̀ lẹ́gbogbo ẹ̀tẹ̀ pátá lọ́lọ́run forí ẹ̀ jini ta ọbalábáyà ẹ̀ náà forí ẹ̀lẹ́rẹ́ foríjì ń bẹ̀rẹ̀ ẹ má ti bá ti yíò gbogbo kan ó yí o àpàdà ń bá bẹ̀rẹ̀ náà torí pẹ́lú ẹ̀tọ́ bẹ́ẹ̀ túbá rẹ̀ lórí èdè tó lè sáfẹ́ yìí ẹ mọ́ sọ pé ẹ̀lẹ́rẹ́ foríjì ọlọ́run lè forí gbogbo ẹ̀ṣẹ̀ pátá Olùkọ́ iná wọ́n ìgbà fún ọ̀rọ̀ ìwọ́n náà fórúkọ rẹ̀ àlẹ́gbà fún ọ̀rọ̀ ọba tí ọlọ́pọ̀lọpọ̀ àforíjì yẹn tó ju àlẹ́gáfíìrù lọ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́ ọmọ oríṣìíwò ẹgbẹ́lẹ́ ìgbà fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí mo tó tẹ̀lé ìgbà tó bá tó wá oríṣìí ẹgbẹ́ tó fún àìjá tó ọ̀pọ̀ ṣe yóò wá tẹ̀ èèyàn láyé olóyún ti tọ́nù ní o mo ti forí gbogbo tó tó wà lọ mo ti forí ẹ̀jìn ṣùgbọ́n ṣe má ṣe ṣùgbọ́n bẹ̀rẹ̀ àti ẹ̀fẹ̀ nípa àpapọ̀ mọ́ni ìwọ lọ́dún ní bá borí sí ẹ máa tó kẹ́ ọlọ́dúnwà ní ìbọn nílà àwọn òfin fún wa á sì lè mọ̀ ọ̀la ẹ tajà wá tọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bà ẹ̀sùn bá gẹ́wọ́n sọ fún alẹ́ kẹfẹ́ àtàwọn bá tó wà sí iná ẹ̀bà wọ́n súnmọ́ ara wọn nítorí ẹ tajà tọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bà ẹ̀fẹ̀ ẹ̀yẹ́lẹ̀ ọlọ́ọ̀bọ̀ kò ní ilẹ̀ ṣùgbọ́n ó ní áyà yìí onísábà fi gẹ́gẹ́ bí alìmáàmù al-Bukhari yọrọ ṣọ́tùlá àlejò tí wọ́n lọ sàlẹ̀ wọn nínú hadith abdullahi bin abbas ẹni kí nà náà sáyé aláwọ̀ èèyàn kan min ali shirk nínú ọ̀tọ́ ti ṣẹ́bọ́rí bí ká mọ́láwọ̀ aláwọ̀ òṣì kánú kọ̀dù kọ́tàlù ọ̀nà náà ṣẹ́bọ́ àkẹfàrù kí ló bẹ́yọ̀ kẹ́lẹ́pàá ṣe lọ́pọ̀lọpọ̀ wà bá náà wọ́n àmùsàmù wọ́n ti dì náà wọ́n tó náà lọ́pọ̀lọpọ̀ fàábà muhammadu sallallahu alayhi wa sallam tó wọ́n bá lẹ́bí ìjọ kẹfẹ́ fàkọọ́lù iná lẹ́bí sẹ́kúrò wà sẹ́dẹ̀ ilé ìlà àṣà àǹfẹ́ tó ń pèsè sí ìjà tó ń pèsè sí ìjọ dáni náà tó bá lè fún wa pẹ́ntà ti ṣe kọjá tàà sọ yí o alèrà foríjì àti pààrẹ̀ láti ṣe ìrìnlẹ̀ ọlọ́nà ǹkan ayà ìkalẹ̀ pẹ̀lú قل يا عبادي الذين أشركوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ẹ̀jẹ̀ ti kọ́ ẹ̀jẹ̀ ti kọjá ńlá níbi ìṣẹ́ lọ́n ẹlọ́jà kan iná lọ àyẹ̀kùrù tó lọ́ọ́ bàjẹ́ ní à gbogbo ẹ̀ṣẹ̀ lọ́nà ní foríjì bákanáà wọ́n ní ayà méjì lànà bọ́dọ̀ lọ kó ṣẹlẹ̀ lórí hadith bá kó fi aláàtọ́wà ní ṣọ́pù ìṣọ̀kan tó ti jẹ́ sábà rí fọ́rọ̀ yìí náà fọ́rọ̀ ni ọ̀sẹ̀sìn láyé lèrú na máa Allah ìlà àn áàkà àwọn òmìnir lè lè ṣùgbọ́n bí í súnmi kíní bí í súnmi oòrùn àfọ̀n ní sí mi ájò ẹ ájò rẹ̀ là ń ṣe ọlọ́ọ̀ká ájò bọ́lọ̀wọ́ kájọ ọlọ́ọ̀ká ájò tó tọ̀ ṣùgbọ́n ájò wọlé yìí ṣe ọlọ́run ní àwọn obìnrin gidi wọ́n yẹ pé ìfẹ́ ní lẹ́yìn ọlọ́ wà láàyè tòló lẹ́nu náà sàn lẹ́sì àwọn ọ̀wọ́ ńlá rẹ̀ ha. Kò ní kí n fa ẹ̀rí tí ó dé tọ́lọ̀ nǹkan nípa tí ó ti jẹ́ kó lórí yóò dájọ́ ẹni mùmí ní àwọn ọ̀pá ẹni ayọ̀lù kìtàbù àzìmí ẹn tó jẹ́ zìmí tí ń gbádẹ́ àmùsùn àgbọ̀rọ̀pá alìmọ̀sáwọn ẹn tó fún ní àwọn nílùú agbọ́mọdélu àgbọ̀rọ̀pá wàlìmọ̀ áhàd ẹn tó àjọ wàlá yẹ̀dùnú àwọn obìnrin gidi ẹgbẹ́ ìsìnà kàní mẹ́lọ lọ́wọ́ wí mẹ́lọ wí tó bọ̀ ṣùgbọ́n pé mẹ́wàá níye mẹ́yẹ̀gẹ́ bó lọ́sẹ̀ẹ́dẹ́ tó kò fi sí gidi ẹgbẹ́ ìsìnà wà mọ́ yẹ fún àlìzáàlìk ẹgbẹ́ ó ti dẹ̀sẹ̀ ńlá lọ́dọ̀ lọ yóò ti rí à yọ̀dọ̀ afúláwọ̀ àbáàbì pé pé wọ́n yá kúrò dùn fìyà nù hàn èèyàn pé ó wà nínú náà tí ó di àtó lágbára yóò ti jẹ́ ìyẹn pẹ̀lẹ́lẹ̀ rántí làmù sáàbà àyẹ̀mẹ́ tó bá túbá ẹgbẹ́ lórí gbogbo ẹ̀sẹ̀ ilẹ̀ sí ẹ̀bá jẹ́ tó bá túbá wà á mọ̀nà wà á mìlà ámàlà sọ́ọ̀lẹ̀ ha tó wá gbọ́lọ́wọ́ bá gbọ́ wá ṣiṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ fáwọláìka yóò bá ti lọ láwọ̀ tẹ̀yẹ̀ á ìmọ̀ àfànà gbogbo àìdá sáńtì ọlọ́sọ̀rẹ́ dáadáa fẹ́rẹ̀ ẹ̀gbọ́dọ̀ fi gúnmọ́ ṣàṣàrí àbábájá náà lọ mọ́ṣáláṣí ìbájọ pé gún lọ́dún tó lọ ní ẹ̀kọ́ pé gún máa ń sìn àbí ní alọ́gbẹ́jẹ́ ìgbẹ́ àwọn tó ìwọ̀n bàtà ní tẹ́lẹ̀ tí kí wọ́n ń sìn nínú ilé Islam kó gbọ́dọ̀ fi gúnmọ́ tó gbá Islam yẹ jùbọ̀ mọ̀ fábìlà ìdí ọba ti ṣe kọ́ ṣíwájú ìsìláàmù ti parẹ́ tó bá ti tún bá mẹ́ ọlọ́lẹ̀ tó bá ti tẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí tó bá ti tún bá yóò rà kórí jì ní ọ̀dọ̀ ọlọ́run ọba kẹ́yàn má jà fẹ́ wọ́n tó ń ṣe mọ́tò pẹ́sẹ̀ rẹ̀ ti pọ̀ bàbá yìí aláwọ̀ tó wá wá pẹ̀lú àfá ìwá àfá ìwá ti kó òkú tó ń gbọ́ wá wálẹ̀ ọjọ́ ń ṣe ra wọn sọ̀rọ̀ tí wọ́n tí àfá ìwá ń sọ ní pé àpẹ́ ìwọ̀n sọ fún àfá tọ́lá gbàlagbà ní pé kí wá ti jù ṣùgbọ́n àmọ́ ní ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n kọ́ lọ́sọ́ wọn lórúkọ àfá náà lórí ṣùgbọ́n gbà fáwọn òlédé kí ni àwọn òlédé àforíkì máa báwọn ṣe máa bá lọ rèé káíkà bá náà lè ṣe dáadáa kó mọ̀ sàárà ọ̀bẹ̀ pé ọ̀sẹ̀ yẹn ní ìlera forí tó ti jù ẹgbẹ́ tó bẹ́ẹ̀ àwọn olùláyé wọn ẹgbẹ́gbọ́n ọmọ mi o ọ̀bẹ̀ náà máa wá òun náà ní ilé kéwọ́ ẹ̀ náà lọ kéèyàn máa jà kàn bákan náà lórí kejì ni pé ìwọ náà téèyàn bá já kàn gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ nǹkan yé mọ́wùwà téèyàn fi já já kàn pé kò lè ra forí jì gẹ́gẹ́ bí ìtàtà níbi sọ fún wa nípa arákùnrin kan nínú ọmọ bani Israel wọ́n ni àrọ́ ọ̀hìn aláàbì tó jẹ́ olùsílọ́ ṣùgbọ́n kò sí mọ́ nílẹ̀ ẹnìkẹ́ tó ti pààyàn rí tó pààyàn 99 oníwà oṣù tí í ṣe yóò mọ̀dá adémọ́lé ní túbá lọ́dọ̀ náà tó ti bẹ́ẹ̀ ní tó ọba lọ bá àfá àfọ́ olùsílọ́ àfá ìkẹta ìbá ilé wọ̀n jíṣẹ́ rí ó ti pààyẹ lẹ́gbẹ́ méjìlẹ̀ tó bá lọ́la méjìlẹ̀ ọ̀lẹ́ ọgbọ̀n méjìlẹ̀ torí pẹ́kẹ́ yẹn pààyẹ kan lásán ẹ̀sẹ̀ tó tóbi ní alẹ́gbẹ̀kọ́nù àdíkì ibùn ọmọ ìfẹ́ làbàwà lòdùn nìyà àhàwánù ìjọba nìkan tí nìlọ́ sí mọ̀mínà kí wọ́n bá yẹ ìdàrú kọ́mọ́sí ìkẹ́kẹ́ lẹ́mọ́ ó fi ẹlọ́dọ̀ ọlọ́dún pé kí yẹn fa ẹ̀mí nìmí ní kí ó ṣẹlọ́ báwo bá ẹ̀sìn ẹni kéèyàn páyẹ̀ ìfẹ́ kan kan sọ́ọ̀tù lé nìyẹn òṣìpá báyẹ̀ òṣìpá yẹ báyẹ̀ nínú àwọn ọba ń láàrin ara rẹ̀. ẹni yìí kò wá bá mi lórí ẹyọ ọ̀kan ní ìlú ló ah, ó wá fún owó òǹkà yìí ló sì kú dáadáa tó bá ń bá ìgbésí ayé rẹ̀ lọ ó bá tún padà ronú pé ó ti yẹ kí n láforí kì í ó bá gbọ́dọ̀ àfáwọn ní ọ̀dọ́ ọ̀gbẹ́lẹ̀ yìí o ìgbésẹ̀ bá ń fájú wá kìí ṣe sára òkèlè wúwo lọ́dọ̀ ẹ̀rí gbígbá ìgbésẹ̀ wá rí báyìí ó lè wúwo tó sọ́tò fún ìmọ̀ láyé ẹjọ́ ẹ̀ ó dọ́dọ̀ àfọ́ ní mímọ̀ tí mo ní ẹlá fún orí sí báyìí bá lórí ṣẹlẹ̀ sí ni èyí ọgọ́rùn-ún mo pa àbáyẹ kọ́ wọ́n pé àà ah, ìtọ́ tẹ ìtó bí o ṣùgbọ́n ọ̀tìlẹ̀ rápọ̀lì ọ̀tìlẹ̀ ṣúgbà lọ́dọ́rọ̀ sọ́rọ̀ sí ga àbáyẹ wa sọ́n tí ó ṣe fún kó láwùjọ bí tí ọ̀tẹ́ iṣẹ́ wà sí ọ̀gá lọ́ọ̀lú tí ó ṣe ń ṣe lọ ìlú ìlú abẹ́rẹ̀ sí lọ pẹ́pẹ́ lójú ọ̀nà ìfúdébà àwọn mẹ̀lẹ́gà báwo mẹ̀lẹ́kà kẹ́lẹ́gbẹ̀rẹ̀ àbá mẹ̀lẹ́kà yà ọmọdé tí jà sí èyàn wa ní èyàn wa ní ọlọ́tọ́ ara mẹ̀lẹ́kà mẹ́wàá ní wọ́n dájọ́ láàrin kẹwọ́ bí títí ń bọ̀ tó ti túbá ní ibi tó ti kúrò ibi títí iṣẹ́ náà ló túnmọ́ ní lọ ó lo ìwáyà kan nínú àdíkì pé ọlọ́nikẹ́ mẹ̀lẹ́kà kan súbi tí ń lọ yẹn olójìnà kó súnmọ́ tó wà yẹn náà pé á ah, ó ti súnmọ́ ibi tí ó ti ó ti bọ́ sí bọ́dà ní ibi tó ṣe kíni lójú tó bá ẹsìn márùn ẹni ilé tán wà lẹ̀. kí la fẹ́ lọ ní ni pé arákùnrin tó padà rí tó bá olóòjá kẹsì bákan lẹ́yìn ìgbà púpọ̀ ọgọ́rùn-ún yẹn lẹ́yìn ẹni tó lọ bá ní òjẹ́ kó dákẹ́ ee agbọ́dọ̀ kíyèsí àgbọ̀dọ̀ jákàtà lórí tó bá lẹ́yìn tó sọ̀kẹ́ táwọn àfáà tí ó yẹ kí bóyá ká ara adékọjá lè tó sáwọn àtàrà sọ̀rọ̀ pa ìsìlẹ́jẹ̀ lẹ́nu pẹ́ ìkan náà wọn ẹni nínú àwọn sáàpù àti ṣe àlùkùgbọ́ ìṣòro ìyá nínú àwọn ẹni àjùmọ̀mù zahadi rahmatullahi alayhi àtàwọn àfáà nínú wọn ní gan kódà wọn lọ pé àlùkùgbọ́ ìṣòro ìyá dì ní àádùdù lẹ́ka ọ̀mẹ́yìn olùsílọ́ọ̀ ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ní mọ́ta ní ọ̀dínà ìjẹ̀ ló padà sí gbogbo tí ayé rẹ̀ tó fi. Fáwọn Fáládé ti bá ń sọ̀rọ̀ alifobẹ́ẹ̀lì wa rò yẹn dáadáa. Wọ́n máa ń fi ìṣẹ̀lẹ̀ kan ti sí. Torí tó wọ́n kí n lóní tó kẹmọ̀rí. Ebola ọ̀nà tí ó rí, wọ́n fi nàárẹ̀ ìjọ̀rọ̀ yẹn gbà tó wíìkì díẹ̀ máa fa wọ́n ní ó jẹ́ dánàdánà ẹ̀rọ máa tó àmì ìrẹ̀ tó máa dánà lọ́rẹ̀ ìyẹn ló fi ìgbésí ayé rẹ̀ ní fi ń ṣe bákan náà okùnrin wà wọn wà ní ìṣe òdá wọ́n níjọ́ kan ogun fẹ́ǹsì ilé kan láti lọ bá lábẹ̀rẹ̀ ìkẹ́gbẹ̀ẹ́ وكما فلم يعلم للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله Ìjẹ́ ìjọ́nà ọ̀gbàgbó yẹ kọ́kànlẹ̀ ìṣòro kẹwàá ìṣòro náà. Káàrẹ báyẹ̀ ìṣòro gbogbo ọlọ́pẹ̀ líle ó yẹ kọ́kànlẹ̀ ìṣòro láti jọ yìí. Àbí? Wà sí bí àwọn àbáwọn ilé fún wa, àwọn àníkọ́ àtọ́rẹ́ ṣe o, ẹ̀tọ́wò ìtótóbi yẹ́rẹ́lẹ̀ kẹwàá ní, ẹni tí ń gbá ń gbọ́ wọn ò kó yẹ kọ́kànlẹ̀ ìṣòro. Káàrẹ ìṣẹ̀lẹ̀ ẹ̀rí kó tó agbá àwọn ìjòkó mi dandan ṣe fún wa kọ́lọ̀ kó bá fi wọ́n lẹ́sẹ̀ lórí. ó lọ yẹ kọ́kọ́ yìí fi ràn àlàmìyá ni lílẹ̀ sí iná kábàrọ̀ àǹtàṣà lílẹ̀ sí iná àmọ̀ àǹtàṣà olóògbò lè di kẹrìnlá ó yẹ kí tọ́wọ́ ti wọ́n lọ sí. tọ́mọ ẹlẹ́fàlà mi nà lọ́hà ọ̀rọ̀ náà sọ́kà tí wọ́n lé sọ́sọ̀ kalẹ̀ kó ti rọ̀ lọ kó ti jinlẹ̀ sọ́kàn wa. wọ́n ní ìdílé ti ṣáájú pé ah nígbà pé mi láyà yìí bá rí olóhùn túbá òun túbá ògbófin ṣe àwọn ọ̀sẹ̀ tí ó fẹ́ ṣe mọ́ lórí ilẹ̀ tó bá tún lọ láwọn arìnrìn àjò tó ń fa lẹ́rìn tó tún láàyè kan àwọn bá ń sọ fún wọn pé ẹjẹ́ mọ̀ kọ̀ntínú rìn àjò wa náà ọ̀kan ní àtẹ́já lú yìí o kátúbí táwọn yóò torí pé kùdó ìlú ó wà lọ́nà yóò dá wa lọ́nà o tọ́lájọ́ pàdà rẹ̀ àwọn ọba padà dúró lórí ẹja dúró ọ̀rọ̀ yìí ti ń ta sí létí lórí ìlú àti juwọ́ lẹ̀ pátápátá pé àá mọ̀ tó bá lọ́dọ̀ ọlọ́ ẹ̀kẹ́ orin ilẹ̀ gẹ́gẹ́ àdìmọ́tò sáàbí tí wọ́n kó tẹ̀lú bọ́tọ̀ mú kẹ́límọ̀ kan wá lábẹ́ pé wà láàkín fi ìsináàtì kùnà jáàzọ̀ wọ́n ti ṣùgbọ́n arákùnrin kan wà nù sílísílà àwọn tọ́gbà ọ̀rọ̀ yìí wá ni àwọn tọ́gbà ọ̀rọ̀ yìí wá ti jẹ́ kùnà jáàzọ̀ wọ́n ní wà hálì fáwọn afábíbá rẹ̀ ní hálìkù wọ́n ní hálìkù kó ti kú o tí wọ́n olókùn rọ orí èèyàn jẹ́gẹ̀dẹ̀ ẹ̀fẹ́ oníranù kan tẹ́lá bá fẹ́ tọ́rọ̀ iṣẹ́ ẹ̀fẹ́ tí ó já dánmù yóò jẹ́ ká dékí ni káàkà mọ́ ìmọ́mù àbíẹ́wà sọ ọ̀rọ̀ kẹyìn mú padà mọ́rọ̀ yíwá wọ́n wà lákí ṣùgbọ́n wàlìkólè hàn gbogbo ọdẹ forí ó di ẹrẹ́lẹ̀ ní kòrin lẹ ní o tí àjùbọ́tẹ́lì rẹ̀ kòrin lẹ ní o nígbà kàmọ̀ ní pẹ́ ní pàṣírìkò àwọn ọmọ mi nǹkan ti ìtọ̀rí kéèyàn máa ṣẹbọ ó lágbàájọ ẹni tí ń dáná lọ ẹgbọ́n bá àwọn afáṣẹ sọ ọ́ èyàn ṣẹbọ lẹ́jọ́ sí ilé ẹ̀ nǹkan bí ájọ náà ń ṣe ṣùgbọ́n wọn tí bóyá ọgbọ́pẹ́ nìkan mọ̀ lọ́nà ìbàdàn ìdájọ́ alọ́nà tó ah, àwọn olè olè olórí burúkú ni wọ́n àbẹ́nìkan okòwò jẹ náà okòwò wájẹ́ nì ẹlẹ́sẹ̀ ńlá nù lọ́dọ̀ ọ̀ṣẹ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́bọ́ lùkùmọ́nù sọ fọ́mọ ìkẹ́yìn lẹ̀ ṣíṣírí kàlà lọ́rùn àbẹ́yìn àbòjú tó wúwo jù sí ẹ̀ ṣe lórílẹ̀ lẹ́bọ. àyèmáwò bá àbí ó ní ọ̀rọ̀ yìí nílẹ̀ kò nílẹ̀ ó ní bá kẹmọ̀ ní pé àṣírí fún àbọ̀mù mi kọ́ ti sọ̀rí. ẹbọ lágbára ju kéèyàn máa ṣe kí lọ kò mọ̀ ẹ̀dáná lọ. pàkọ̀dé sábà mí náà ṣíṣírí kálífò àìmọye ẹ̀dá ló ti tún wá mi ẹbọ ṣíṣe tó wọn ti gbà á wàfáwọ̀ afdọ́là ọmọ láti wà ní àwọn ẹni ẹ̀sà nínú àwọn àdìkúnmọ̀ ẹ̀ فنوافل العباد بيد الله فنوافل العباد بيد الله تعالى هو يبين من يشاء ويأتي من يشاء Ìyọ́lọ́tọ́ ní láti máa sí ní mọ̀nà. Wọ́n bá bàbá nìkan ò lè ráfọ́ orí sí máa Nígbà tó mú bẹ́ẹ̀ yẹn, mẹ́jà kàn. Mẹ́jà kàn. Tó bá ti rẹ̀ ní tó ti tẹ̀, èyí tó lè rán forí jù. Kódà kó ń rò fún òun ò lè rí mọ́. Kódà tí ìṣẹ̀lẹ̀ tó tilẹ̀ ti tóbi. Kódà tó bá tó sọ̀ yẹn, ọkọ̀ lè ní jẹ́ ní ibú lọ́dọ̀ ọlọ́run wa. Àdébà Mùsùlùmí Sọ́lá ní ẹ̀rọ ọ̀rọ̀ kẹ́tọ́ sọ fún wa. Ó láwọn arákùnrin kan nínú Yorùbá ní Ìsìráyí, àwọn méjì ní ó múra wọn lọ́mọ ìyá. Ìkọ́wá ń ṣiṣẹ́ ọlọ́run, ìkọ́ ṣe dáadáa ìkéjì ń ṣe náà ìdí ń ṣe dáadáa pé access mẹ́ṣẹ̀ náà ọba náà bẹ̀rù ọlọ́run owó ọmọ sọ pé ní kí ni àkóso àbí àníwá afọ̀lì ó pé àfọ̀rísà ilé ìyàwó fún ibá sọ́rọ̀ ẹtí mi ni ẹ̀lẹ́rìn tó gbé lórí mẹ́ta ní ìdílé kẹ́lọ́kẹ́ wọ̀rọ̀ ọba ni wọ̀rọ̀ ọjọ́ kiri ni ẹnìkejì yẹn sọ fẹ́ni tí ń pè é ó tún ní ilé ẹ̀sán tó sọ fún jọ́mù pé mẹ́ṣẹ̀ náà ọba náà lọ ọ̀rẹ́ ni ó tó ṣe lọ làtọ́tẹ̀ sí orílẹ̀ òmúlú bí nígbà ọ̀rẹ́ aláforíjì lọ́dọ̀ lọ pẹ̀lú òní gbà tó bá wọn lọ wọ́n ti yípo kí àtúbà ti sọ bọ́ yìí lọ́wọ́ bá tẹ̀lé olóyè ìjìnà bá fún lọ́wọ́ pàdé lọ́dọ̀ lọ ọlọ́wọ́ ń sọ fún ẹni tí ó jẹ́ ní eré tí lọ bẹ́ẹ̀ lè láforí ti pé àkóńtàbí àkúnfà alàgbẹ̀rẹ̀ yẹ́dì kọ̀ọ̀dẹ́ọ̀ àti tó wà lọ́wọ́ mi láborí ní kẹ́ tó lágbára mo fún wọn ní pẹ́lẹ́ tó wọlé lè fún yẹn ní tó fi sọ pé mo lè forí sí yẹn ọlọ́mà ní ẹlẹ́tẹ̀ yẹn ọlọ́mà pé ìdìhà Wàkọ́lá lè áàkàrí ẹ̀wádẹ́ tó ní ẹni tó ń sọ fún ìyẹn ń pé òlera borí yìí. Àlẹ́ ìlú lọ́sọ pé ìṣe ààbò bí i ìlànà ẹ̀rọ ọlọ́nà rẹ̀. Ilé ìjẹ́ kó yá wà sáà ń pèpè náà, sáré ń tí ń ṣe ìdá lọ́dọ̀ pé òlera borí yìí, kódà bó ń dáwùtù. Ṣé tí ò Torí pọ̀pọ̀ òfin yìí, àwọn kèfèrí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí nínú ọgbẹ́ pàdé wọ́n pa àbùgbù mùsùlùmí. Ẹni tó kọ́ gbé àṣẹ àwọn mùsùlùmí dání. Nínú àtọ́kọ́pá náà ni Hamza Bọ́lábi Abdulmutalib Abdul Rasul tó fi máàkì sáré lórí wàkó wàkásàrò ọ̀bà ìyàtà wọ́n kẹ́ nínú eyín ànẹ́bí wọ́n pẹ́ ní àwọn mùsùlùmí kẹ́ wọ́n mọ̀ pé wọ́n ò lẹ́ti pànẹ́bí wọ́n ò lẹ́ti pànẹ́bí kẹ́kọ̀ọ́ wá rí pànẹ́bí òkú àyẹ̀bá nínú wa wà nínú wa gbogbo ẹ̀ṣẹ̀ fáwọn ẹni yìí rẹ̀ àmẹ́ni wọn sọ pé kẹ́yìn pàdé kò lè fò kọ́ mú ṣáàjú rẹ̀ bí yahoo àkásà wọn rọ̀ máa yàtà àmẹ́ni wọn jẹ́ pípé àwọn èyí tó ṣe mú ẹ̀ṣẹ̀ báyìí tẹ́gbọ́ gbẹ́fà lẹ́bí wọn lórí tó fọ́ máa sì lórí tó kẹ́yìn àlẹ́bí ọlọ́run ṣẹfẹ́ yìí lè rákò jù bẹ́ẹ̀ kẹ́yìn lè là báyìí ọlọ́run bá báyà kalẹ̀ lẹ́yìn sálákà mílẹ̀ àmọ̀ ṣẹ̀ṣẹ̀ أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون إلى أن يتوقعوا له أوكي سبحان الله tọ́nà oúnjẹ wáyà ní tí ó forí dìwọ̀n kò fẹ́ yẹ́nà àgbọ́dọ̀ sọ pé èèyàn kẹfẹ́ kò lè rí àforíjì kò lè rí ìfúnbá lọ́dọ̀ lọ ọlọ́rọ̀ ní kò fẹ́ ẹwà wọn àwọn tí wọ́n jagun yẹn tó jẹ́ olórí wọn kọ̀mẹ́ńdà gbogbo wọn pátápátá ó ní àbí sùfìyàn àbí sùfìyàn padà dé mùsùlùmí o ẹ̀tọ́ wá jẹ́ akọni nínú ogun yìí wọ́n ni sáàdì ìlú wà ní ìjì ó gbára jẹ́ mùsùlùmí wà á sọ ìsìlámù wà á dámọ̀ ní ìsìlámù kíndìmọ̀tàn jẹ̀yà ó padà di mùsùlùmí ìsìlùmí káàlì ìsìlámù tó lágbára ló ṣe ó ṣe dáadáa ó ti fẹ́ àìmọye ìlú pé ìpàṣẹ káàdì lọ́gbì tó wà ní ìsìlámù ọ̀rọ̀ ó sì ní akọnilógún ó tẹ́kọ́ pa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ káwọn jákẹ́ sọ́lì kan ò lè ní àforíjì káwọn lè ọmọ jákẹ́ lórí ara wa ẹ̀sẹ̀ yìí ṣe mọ̀ yẹra kọlọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tààrà ó sàánú wa ẹwà nípa ní ọ̀rọ̀ wa àforíjì ní àfáà àtọ́wà kátúbá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní àwọn àṣàrú àti ìjàdé àtúntọ́ àtọ̀ṣe àtọ̀ṣà àdìta ó láwọn orípa tó dà nígbèsí àríwá ìgbésí ayé orípa rẹ̀ ó wà kátọ́wá sọ̀rọ̀ náà nínú àwọn orípa fáàrí tí a lè tí wọ́n fún bá ní àlìfàlá ọ̀nàjá nílùú wa àjọ̀jẹ́ àgbègbè lọ́dọọlọ́ àálà àtòríire torí pé ọlọ́ ní àtúbù ila Allah jami'an ayyuha al-mu'minun ẹ̀yin mọ̀mí ní ẹtú bá lọ́dọ̀ ọlọ́run la'allakum tuflihun kẹ́lẹ́ bá sórí rẹ̀ nínú orí papọ̀ wà pé kẹ́yẹ̀ máa túbà ń tẹ́lẹ̀ ó sórí rẹ̀ orílẹ̀ ìrúgbó ló ti ṣe láyé àtọ̀rọ̀ ni ó ń sórí ọ̀pọ̀ aṣọ. Ìmọ̀ ẹ̀tẹ̀ láti ọlọ́run bá tó ló pa wá láṣẹ. Tó ló bá lè pa wá láṣẹ nǹkan dáadáa ló bẹ̀rẹ̀ fún wa, àá sì gbà dáadáa lórí ẹ̀. Ẹ tó bá jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ìwà orílẹ̀ ìmọ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run, ń tẹ̀ láti ọlọ́run bá ní ló gbà dáadáa lórí ẹ̀. Ìyẹn náà ló fà á tí ẹ kó òun náà gbọdọ̀ ṣe bọ́lọ̀ ṣe gbé kalẹ̀. Bákan náà, Mùhàmmadu Láyà Azọ̀wọ̀jẹ́lì, ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ìgbọ́lọ́ ní inú ọ̀rọ̀ ayọ̀ṣẹ́gun tàwà ní wọ́n ti ṣe gbẹ́lú mọ́ta sọ́wọ́ ìrìn ọlọ́run ní sí àwọn tí wọ́n ń túbá àtàwọn tí wọ́n jẹ́ ní mímọ́ kí ajẹ́ni tí ó mọ̀ túbá kalẹ̀bà àrífẹ́ ọlọ́ bákẹ́lẹ̀ láyé ìfẹ́ tí ayé owó ga alẹ́dẹ̀mọ́rọ̀ àti ìṣẹ̀lẹ̀ àti ìṣọ̀fáwọn èèyàn rẹ̀ pípa kó lè tòṣẹ́ ìfẹ́ ọ̀rọ̀ pàkó òun lọ mú ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run ẹwọ́n lọ láàbọ̀ oríṣi aláàbọ̀ ẹ̀tún bá lọ́dọ̀ ọlọ́run ìlọ́wọ́ káàdà kọ̀pá àrọ́ torí lè bọ̀ wá sí lọ ń gbàtúrọ ẹni tẹ́bà ń tún bá lọ́dọ̀ ọlọ́run tẹ́wà borí yìí yóò sí ìsàmà àyẹ́kùn lè rọrọ̀ ọlọ́run bá ń rọ òjò òkẹ́ fún yí láti sánà ẹ̀rọ̀gbọ́gbọ́gbọ́ òkẹ́ bá rọ̀ láti sánà òjò ọlọ́run bá sọ́nà wà tààlá yóò fún yín ní àwọn àmọ̀wáì àwọn owó owó tó láti bá yà ẹgbẹ́ nínú náà lè arísìkì ní kẹ́ẹ̀lẹ́ tí ó wọlé kẹ́ni tí ó wọ́n ṣúgbà yìí tó wọ́n jọ bàbá tó ti jẹ́ ọmọ ẹsẹ̀ náà sí ìlú sọ wá lówó wọ́n mú ní kíkùn bí àmúwáàdì ọlọ́pùn ìráwọn owó tó dá àríkìkì tó dá lọ́wọ́ fún ẹ̀rìn ló ń kà ní àríkìkì lára rẹ̀ ní kíni ìmọ̀ tó bá lọ lọ́tọ̀ lọ ọgbà ní bákanáà àwọn ọmọ yí àwọn ọmọ tí wọ́n yẹ̀ tí wọ́n yẹ̀ bí lọ́wọ́ fún yí wọ̀nyẹ̀jà ńlá kùn jàǹdà sí bákanáà ẹjọ́ bá tó jẹ́ àgbẹ̀ àgbẹ̀ tó ń gbé nǹkan ní àgbẹ̀ tí ó ń ṣe ajẹ́ ẹ̀rí àbí tó ń ṣe mọ̀lú ọlọ́dẹ tí ń túbá ọlọ́wọ́ fàdù bá ń kàṣẹ́kọ̀ tó pẹ́tẹ́ bá ń ṣe lọ́wọ́ tí mo náà fẹ́ ti lọ òfin ti ayé ẹni ìfẹ́ nínú àwọn sábà ó ní tó òfin tó mọ́ ṣe mọ́ ìlara ẹ̀rọ tó ń sìn tó bá lè mọ́ lọ ẹ̀rọ òní yóò ti mọ́ lọ tẹ́lẹ̀ dá ìṣẹ́ náà tẹ̀mí náà rẹ̀ ọlọ́ni kẹ́mí náà wọ́n ti ráyẹ̀ nílẹ̀ ìṣe olóòwò rí lára ìyàwó òun ìyàwó ọmọ òun àti òdá tó láti kọ̀ọ̀gá àìpé ìgbésí ayé wa lẹ́nu látara ìtúbá lọ́dọ̀ ọlọ́run ó mọ́ ń kọ́ ní kájídàgbà sókè àwọn alẹ́nìkan lè ṣe wá wọ́n lọ́n jẹ́ rárẹ̀ àmọ́ àfọ́bà fún mi mú sí lọ́dí tọ́bí mọ̀ kásàwàtà ìdínkù gbogbo ọlọ́run tó wò wá ṣe gẹ́ni kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kájẹ́ tí ó mọ̀ fún bá kọ́lọ̀ tí kó lè bá jẹ́ kí ló ṣe ayé ìwádà wọ́n jẹ́ aláfún jàǹdáńtẹ́ wọ́n jẹ́ aláfún àdàrọ̀ àwọn odòrí gẹ̀ẹ́sẹ̀ ẹ̀pọn tẹ́ẹ̀ tí ń ṣàǹfààní ọlọ́run mọ́ bá ní fàdìbáríkà kájẹ́ tí ó mọ̀ fún bá ìgbésí ayé wa kò lè rẹ̀ rí bákan tàbíyẹ́rù mi lẹ́tọ̀rọ̀ ìmọ̀ ọmọ yẹ kúrò bí ẹ̀ṣẹ̀ yìí ìmọ̀ ọmọ yẹ kúrò bí ẹ̀ṣẹ̀ yìí alẹ́dọ̀ àmọ̀kọ́ ìrọ̀sọ́lá ó ní tí èèyàn bá ṣẹ̀ owó kan kẹ́lẹ́ kan lọ́pùtà bí nǹkan dúdú sàwùdá wọ́n ṣe sọ́tẹ̀ yọ́ra dọ́ọ̀kù sínú ọ̀fẹ́ tí èèyàn bá ṣẹ̀ alẹ́bí tó bá tẹ̀tẹ̀ tó bá ọlọ́sọ̀kọ́ mẹ́lẹ́kà pé ẹ̀fà rẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bá ó tẹ̀ lónìí tọ́kẹ́ sí ó tẹ̀ lọ́la tọ́kẹ́ sí ibi tí bí ìgbà tí ìkẹ̀kẹ́ tó sí àyíká yóò mọ̀ fẹ̀ sí ni ọkàn yóò mọ̀ dúdú yóò mọ̀ dúdú yóò mọ̀ dúdú tí wọ́n jẹ́ tí wọ́n ń sẹ́lọ̀ gbogbo ọgbà tó bá ń kẹ́ ǹkẹ́ yìí dídé gbọ́ ọkẹ̀ yóò padà wá di dúdú òdodo ní wọ́bẹ̀ mọ́ yóò dé èèyàn burúkú wájú ọlọ́ àlejò wákàfà ọ̀sán àbàpẹ́ gbàdọ̀ ọ̀nà àlà kòlóòmẹ́yìn lórí káàmù ẹ̀sìn tí àwọn kẹfẹ́ rí irú kẹfẹ́ lójú ọkàn wọn àwọn iṣẹ́ aburú tí wọ́n ń ṣe tí wọ́n túbá tí wọ́n ṣe tọ́mọ̀ lójú ọkàn wọn tí wọ́n náà wá fẹ́ délẹ̀ mi níye sáwọn kan wọ́n ẹ̀ẹ́dẹ̀ wá lè báyìí jẹ́ni tí wọ́n túbá tó bá ti ṣe àìdá tètè túbá lọ fọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan bẹ̀rẹ̀ parẹ́ tó sì dé bí ẹ̀rọ mọ̀tẹ́ bá fílẹ̀ ìfẹ́ yóò padà gba gbogbo ọkùnrin ọlọ́kọ̀ ṣàánú wọn bákẹ́lẹ̀ yìí tó wájú gbogbo ẹ̀lọ ẹni tí bá túbá kó lè ẹ̀ṣẹ̀ ọlọ́rọ̀bọ̀ ó fi àbìjẹ́rẹ̀ ló fi ta lọ rẹ̀ ọlọ́ni túbú ìlọ̀wọ́ ìfáwọ́bàtà lọ́sọ́ ha ẹ̀túbà lọ́sọ́dọ̀ ọlọ́ nítúbà kó mọ́ àtàrọ̀ pọ̀pọ̀ ayùkáfẹ́rọ̀ àníkùn tẹ̀lé àtẹ̀kùn ọlọ́rọ̀ ọba àlẹ́kẹ́ ọlá yóò forí ẹ̀ṣẹ̀ yìí ọ̀yìn ìdànáàtì yóò fi sínú ọgbà àdẹ́rà tẹ́jìlì ìmìnta àti àlàáhà tí akérèmọ̀jọ́ ń tàn nílẹ̀ ọlọ́run fi sínú ọgbà àdẹ́rà àìtọ́ ní inú tí ó jẹ́ ẹ̀sán ẹ̀rí tí wọ́n ti wá lọ́dọ̀ ọlọ́run sánú àtàlá ni ó fún ní àdìjẹ́ náà pẹ̀lú ìṣ ọlá ọlọ́run bákanáà pẹ̀lú àánú rẹ̀ kí ẹ kálukú wa náà káwọn yẹra wa wọ̀ níbi tá a bá kù sí bákanáà ìtúbà tá a sọ yìí òdìdẹ́rẹ́ tó mọ́ ní pọ́ ọ̀sẹ̀ ọ̀tọ̀ òtúbà torí pé àìmọye ẹ̀ṣẹ̀ láàmà sáńsẹ̀ gẹ́gẹ́ àdíṣì ta kàfúnra wa síwájú tí ní ìnákòtò tí wọ́n náà lè léyìn wa nàá àtòrú lẹ́ ṣùgbọ́n náà bá wọn bá láàánú ẹ̀sìn tán láti gbà tó bá wa káwa náà tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ká sí àwọn àṣìṣe wa tá à ń ṣe káfí rẹ̀ àbẹ̀lọ́n bá sọ́nà wọn pààrà ó gbà tó bá ẹnìkan kan wa gbogbo tí ó kọjú wa ká ló fi rí tú bá lọ́dọ̀ ọlọ́run wa àwọn àṣìṣe wa kọ́lọ́ bá kọ́ńtà ìsìn àforíjì lórí wa àbẹ̀lọ́n fún ara wa yìí kọ́lọ́ bá sọ́nà wọn pààrà ìdájọ́ fún wa yìí tí ó bá wúlẹ̀ tó ń lọ sí ìṣe ní oṣù mọ́ ẹgbẹ́ nìkan wa èyí tó kún díẹ̀ káàtó ọlọ́wà sọ̀rọ̀ náà tààrà tó ń tà sí orí ìrìn wa ó kí àwọn ṣéèkù wa ìbílẹ̀ tó ṣe àbùsọ̀rọ̀ ọlọ́wà sọ̀rọ̀ náà tààrà kí ọwọ́ ṣàìsàn ó sì kú wọn. ìlú àpá ìpínlẹ̀ dáadáa báyìí ọlọ́wà bàbá àtìlẹ̀ lọ́rùn kọjá gbogbo ọmọ ìyá ẹ̀sùn oríṣiríṣi fún ìlú dárúkọ iṣẹ́ ní ọkọ̀ ọ̀kan àtọ́wọ̀n àpẹẹsẹ́ ní ìjọ ìṣẹ̀ṣẹ̀ ní. àwọn nǹkan tí ẹ ṣe àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe àwọn mùsùlùmí táwọn ṣe ni ṣùgbọ́n tí abatẹ́rẹ́ àwọn tí wọ́n ń ṣe kájọ àbùkù tí wọ́n àwọn àfáǹsọ níbẹ̀ rọ ẹ̀kẹ́kẹ́ àwọn ojúṣe kan wà ní ẹ̀ka ṣe bí ìnáwó tí wọ́n bá ti lóyá káwọn náà mọ̀ ṣe torí pé dáwà táà ń ṣe yìí ẹ̀rin ìgbìyànjú tó bọ́ lọ lọ́n bá ṣe náà láàánáwó ìjọba láti sọ fún aláìmọye àyẹ̀yẹ náà ti sọ́nà ìfọ̀rán ìwàdá ìdò bí àmúwádìí kan wà ń kó tẹ̀kù ẹ̀nà ẹ̀rà owó lọ́lọ́pọ̀ wọ́n ti ṣèwájú ẹ̀nà dúkìá yìí sí lákanáàkẹ́ ẹ̀nára bá ṣe wáyé anára fáwọn àtàwọn ẹgbẹ́ wọn abẹ́rùn bá sánà ọ̀tọ̀ alá kọlùkọ́dà àti ìdúró وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته